الحمد لله الحمد لله الذي أمر بالإحسان إلى الرجال وجعل الإحسان إلى الجار عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على نبينا محمد أحسن الناس إلى الجار وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة ọ̀kọ̀lẹ̀gbọ̀lá àlọ́pẹ̀ ìfì náà adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah ọba tí adúpẹ́ fún ọ̀nà ọba tí ọpọ̀ pàwọ́ aláṣẹ ọlọ́run pàṣẹ oníkábà ṣe dáadáa sí àwọn alájọgbé wa nítorí pé ọlọ́run ọba ò fẹ́ kí eré ilẹ̀ ọ̀dàrú ẹ̀rí ló sì máa dàrú tí àwọn alájọgbé tí wọ́n bá ti ṣàìdá síra wọn ọlọ́run fẹ́ ká máa gbégbé sí ayé àlàáfíà inú ojú òkúnnú lé kẹ́mìmí ọbalẹ̀ ẹni tó kọ́lé tì mí kóhun náà kó súnú lé kẹ́mìmí ọbalẹ̀ ká máa wá sí dáadáa síra wa ká lè rí ìfọ̀kànbalẹ̀ ṣẹ̀sìn ọlọ́run ẹ̀gbọ́n ọ̀dá torí ẹ̀sìn nínú tí máa ń fi ìlọ́kànbalẹ̀ tẹ́yìn tó máa rẹ́sìn sí òun náà ni kéèyàn ní alájọgbé tó dáa àbí kéèyàn dá sáwọn alájọgbé ọba yìí ó ṣe ìmọ̀ sí dáadáa sáwọn alájọgbé wa àwọn níbọ̀ wa ó ṣe ní ọ̀kan nínú àwọn ìsìn táwọn fi ń súnmọ́ lọ ọba tó ṣe bẹ́ẹ̀ èyí tó bá pè lẹ́sìn àní mojútó àǹfààní rẹ̀ sì ní kí ọlọ́run ní ọ̀jẹ́ àwọn alájà àǹfààní ẹ̀ ọba tó wá síbẹ̀ àdúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run ẹni tó dáa jù nínú àwọn tó wọ́n ti dáadáa sálájọ pé wọn òun náà lànà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yẹ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wọn ètò wọn ní ká gbéyàwó nírọ̀lẹ́ yìí òun náà ni al-ihsanu ila al-jar wa huququhu wa anwa'uhu wa fawa'iduhu ìmá ṣe dáadáa sí alájọgbé àwọn nébọ̀ wa nébọ̀línẹ̀s ẹ̀sìn ni tí èèyàn máa fi ń súnmọ́ lọ́hun tí èèyàn bá ṣe dáadáa ń bẹ̀rẹ̀ ó lè lókun fàlìjánà fún yàn lẹ́yìn lọ́dẹ́ ìdí gbádùn ilé ayé bẹ́ẹ̀ bá wá sọ pé òun ò ní ṣe dáadáa sálákẹ́ gbé ẹ̀ wọ́n ní òun náà nílò gbèsè ayé tó da láyé gbogbo ẹni bá ti dúró pé alájọgbé tó òun ò ní ṣe dáadáa sí wọ́n ní òun náà sì nílò gbèsè ayé tó da èyí wá kéré tọ́wọ́ wá dọ̀rùn tọ́lọ́wọ́ bá fẹ́rẹ́ nìyí yẹ́wọ̀n lọ lè wọ́n náà kó tó wà nìkẹ́ náà إلى الجار كبيرة من كبائر الذنوب ìmọ̀ ṣe aburúṣe alájọgbé kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré ọjọ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gbàgbàgbàgbà tí ọlọ́run ṣe léwọ̀ nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ pé yóò ṣokùnfà gádọ́bàlá ìbínú ọlọ́run láàánátàlá ìgbẹ́jìnà sí àánú ọlọ́run ìgbẹ́lẹ̀ ìjìnà sáànú ọlọ́run annar gbogbo ẹ̀ṣẹ̀ tó wọ́n ní ilẹ̀ bá ti fẹ́ yọ wọ́n lọ́rùn àtìbá àtìbá àti máa fi yá kẹ̀bí ẹ̀látán ní kàbá ilẹ̀ ìdùnnà ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ó dá wa lẹ́rìṣìíríṣì sílé ayé ọwọ́ ní ká máa ń gbé papọ̀ àwọn tàbí ọlá lẹ papọ̀ àwọn tàbí ọkọ́lé fẹ́gbẹ̀ ara wa àwọn tàbí ọgbàlé nínú kọ́mpàdì kan náà fúláàdì tẹ̀m̀bẹ̀wájú ti tẹ̀m̀bẹ̀ lẹ́yìn àwọn tó ní àwọn tó jẹ́ pé nínú ilé kan náà dájọ́ wà akọjú síra wa yàrá tiẹ̀ ọlọ́wà lẹ́gbẹ̀ẹ́ yàrá tèmi yàrá tiẹ̀ lọ́kọjú sí tèmi àwọn olóyìn ni wọ́n pè ní alájọgbé ẹ̀yọ́mọ̀ yá mi kọ́lọ̀lọ̀ àwùzá yìí ọ̀kan náà wọ́n fàgbà nínú àwọn afáwà wọ́n ní nínú àwọn ẹgbà wá tí àwọn gbà wá látẹ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n jí ó yé wáyé pé àwọn tó àpè ní alájọgbé anna hadda aljari arba'una daran min kulli nahiya wọ́n ní ìyàwó Aisha sálàyé nínú àkọọ́lẹ̀ wọ́n wípé àwọn tó àpè ní alájọgbé àwọn nébọ̀ wa òun náà ni gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ wa lápọ̀tún iléke kìíní ilé tó fi dé ogójì ogún méjì náà ní ogójì forty àwọn alágbègbè wa wọ́n ní tí ìyàwó àìsà sọ́mù ìyàwó ní ní lápá òsì ogójì ilé àwọn níbọ̀ rẹ̀ níwájú rẹ̀ báyìí ọba wà wọn lé níbẹ̀ wájú lé ogójì ilé àwọn níbọ̀ rẹ̀ nù forty houses tó bá sí dídọ̀ wọ̀nyí báyìí ilé tó wà lẹ́kùnlé rẹ̀ àti ilé tó wà lẹ́yìn rẹ̀ àti ilé tó wà lẹ́yìn rẹ̀ tó fi ka ogójì ilé àwọn níbọ̀ rẹ̀ aláwọ̀ mọ́jà sọ ibú o gbogbo àwọn tá a rí ọgbọ̀dọ̀ sọ̀rọ̀ láìdáa wọn ò gbọ́dọ̀ rí nira lára rẹ̀ gbogbo àwọn tá a rí lọ́gbọ̀dọ̀ máa ṣe dáadáa sí ẹ̀yìn wọ̀nyá mi wọ́n ní àdìjáàrú bí ọ̀bá tún wáyé wọ́n ní dáńpẹ̀ ní àdìjáàrú kullu kullu shakhsin qarib kullu shakhsin qarib mujawil laka fi wọ́n ní gbogbo àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀jẹ̀ kọ́lé tira yín ẹ̀ẹ́jọ́ gbé ládùúgbò gbogbo àwọn láńlọ́ọ̀dù tó wà ládùúgbò pátá àtàwọn sẹ́nẹ̀tì gbogbo láńlọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́n ní gbogbo wọn pátá ní nébọ̀ rẹ̀ ẹwòye ilé tó wà ládùúgbò ẹwòye èèyàn tó wà nílé kọ̀ọ̀kan wọ́n ní kọ́dà níbi iṣẹ́ yín ọ́fíìsì yín ọ̀wọ̀ ní Maryland sórí èyí ta káàdì àbí àwọn léyìí ta rọ́bà àbá wọn ta ẹ́ wọ́n ta kíni jama ẹ́ wọ́n ta ta gángan lóòsù pàtàkì pé ẹ bá bí dínà ìgbẹ̀lẹ̀ ẹ máa lọ lè wọ̀ ẹ máa wò wọ́n lọ́ọ̀kan láwọn náà máa wò yí wọ́n láwọn lébọ̀ rẹ̀ nù tí mo ti bá gbẹ́sìn ẹ̀yẹ òun lọ́yẹ kọ́ dájú àmọ́ àráyè ẹ̀sìn mọ́ àráyè kéwú mọ́ owó kálukú ṣe kí ni ní kálukú wá àfáàtí ó pè ní gan lórí owó ló ṣe pè ní ibi tí ó gbọ́dọ̀ dáwà rẹ̀ gbà tí yóò fi já sówó ní ó pè gbà fún yín ẹ̀yìn ló ti mọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ náà pẹ́tọ̀ kó jọ mọ́ tì í ọlọ́run gbogbo ogun tà náà fi sílẹ̀ tá a fi mọ jẹ́ mùsùlùmí gidi kọ́lọ̀mọ́sàdì àtàwọn àfá àtàwọn àjẹmọ́ kọ́lọ̀ fún gbogbo wa sí ó ti wá lẹ́nu rẹ̀ mùsùlùmí lẹ́yẹ̀kọ́ da àdìláyé kí wọ́n bá ń kéwú àìkéwú lọ́sọ̀ mùsùlùmí lè dàkúdà láwọn ọgbẹ́ ha kò sí súnmọ́ ládùúgbò ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlẹ́ ìsáà mi lẹ́lẹ́ jáde wọ́n fẹ́ gbéyàwó ni pé ìmọ̀ sí dáadáa sí níbọ̀ káṣíwájú ìnàkùn bíi ká fara ní ká bàánú jẹ́ ọmọ sàbúrú sí wọ́n ní mímọ̀ kárí mẹ́lẹ̀ akhlaq ó wà nínú àwọn àwà dáadáa tá a máa ń bá lọ́wọ́ mùsùlùmí òdodo èyí tó ànábì Muhammad muwa sallallahu alayhi wa sallam al-ihsanu hukmuhu wajib fard wọ́n ní dáadáa ní ọ̀ranyàn ní kọ́ ọmọ sí dáadáa sí kafira ìbá mọ̀mí ní òdodo tí ń kírun tí ń gbà rẹ̀ tó lákìídà ìbá jẹ́ ìyá ẹlẹ́bọ bàbá ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ kìrìsìtẹ́nì àtàwọn kọ̀lẹ́sìn àwọn kọ̀lẹ́sìn yẹn wọ́n lẹ́sìn kí ni mo fẹ́ kọ̀lẹ́sìn yẹn náà ẹ̀sìn kan lòun náà kúkúrú wọn pè òtò wá ní sẹ́sìn aláwọ̀ òṣèlú kankan àwọn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ah, àlọ́wọ́n sáájú èyí tó ti fún náà tí ìjọ lọ́wọ́ sáájú ìjọ lọ́sọ̀ọ̀sẹ̀ kí ni wọ́n pè jẹ́ wọn kú ẹ̀sìn kẹfẹ́ nígbà ní í ẹ̀sìn mọ́sùlọ́m tọ́bá ti di pé àwọn ẹ̀sìn dáadáa sí níbọ̀ wa a ní bèèrè pé irú ẹ̀sìn wọn ní ṣe kí ni ní ń sìn a ní bèèrè wípé ọmọ olúwo ní ṣọmọ olúwa ní a ní bèèrè ọ̀sá ti ba lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ti gbéṣẹ́ fún ọ ó ti gbàmánà látọ̀dọ̀ ọlọ́run ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn gbọ̀gbọ̀rọ̀ ààrẹ ọgbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ pàdówó rẹ̀ ọgbọ́dọ̀ bá jẹ́ gbogbo ọmọ ṣe sílẹ̀ máa dùn kọmọ sí torí ọlọ́mọba aláàfẹ́ kí eré ilẹ̀ ọ̀dà alhikimatu ilẹ̀ ìsáni ilẹ̀ jar ìdí pàtàkì ọlọ́mọba aláàfẹ́ ṣe ní ọ̀rọ̀ àyà ìdí kalima máa gbégbé sí ayé ìrọ̀rùn ọlọ́pàá àlá ó ṣe é yẹn fún wa kálíbà rárá wa lọ́wọ́ ká máa wá lè máa gbégbé si aye ìrọ̀rùn pàtíbí bá dá sí níbọ̀ mi níbọ̀ mi náà dá sí a lọ a bọ̀ inú dùn wa wọlé ara wa òun náà mi àyàwó ní já ẹgbà nílé o ẹ̀ níbọ̀ dá o tí níbọ̀ bá dá ọkọ̀ ọmọ ọlọ́gbẹ́ ńlọ ní bí wọn náà bá sì dá òríkò oníkọ́ ọmọkalẹ̀ fẹ́ nìkan torí pé o ti mọ́rú wà náà máa wù ní pọ́línẹ́sì ẹni bá mójú tó ní ń sàádọ̀ sí júlìà ó wà nínú àwọn oríire ayé ni wọ́n náà ṣòro àlùwẹ̀ á ní wọ̀lùmọ̀wọ́dá ti bẹ́ẹ̀ náà fọ́rọ̀ àwọn àlùfáà wọn ní ọlọ́run bá láàrin ní káàmọ̀ ti dáadáa sí níbọ̀ wa nítorí kó lè bá fẹ́ràn wa wọ́n láǹfà ní láti ẹgbẹ̀ ni pé a nífẹ̀ẹ́ ara wa a kí níbọ̀ mi bá kú níbọ̀ kejì yóò sì máa ṣàìsàn látara dáadáa tó ń ti fẹ́ra wọn ọlọ́run bá láàrin wa bí ẹlòmí wò débi pé bọ́ bá kú ikú rẹ̀ lè sinmi ní ráwọn níbọ̀ ibi ó kú kọ́lá kò ní ta wọn la a àwọn ni wàhálà dópin lónìí bàbá kàwáyà kú àdúgbò yé bẹ kàwáyà tiẹ̀ o bàbá kàwáyà yé bí ọ̀gbẹ́ sì yé ni o àbá àmọ́dù kú àdúgbò ládùúgbò òórùn yìí pọ̀ lójúmọ́ ní mọ́jú gan ọlọ́mọsẹ̀ ìsọ́lẹ̀ kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ àhàmíyàtú àlẹ́hẹ́sáàmì ìlẹ̀lìjáàrì wọ́n ní àwọn ọmọ pàtàkì ìmọ̀ sí dára sí níbọ̀ wa ìlòmórí táàlìyà lérí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kámọ́ sí àmọ́ bí ìmọ̀sídára sí lébọ̀ sí ti pàtàkì tó nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ àdẹ̀sánù ìdàlìjárí amúrú ìlàhí wọ́n ní gbogbo àwọn mùsùlùmí òdodo especially àwọn àádùn sunna wal jamaa kálọ̀ lè yọ́ dáwà lójú kálọ̀ lè bọ̀ sáà bá bà tẹ́lẹ̀ wípé ìmọ̀sídára sí lébọ̀ àti ọlátọ̀dọ̀ bọ́lọ̀ bá kọ́ láti pé ó kírun tó bá kírun ó jìyà tó bá kọ́ láti pé kọ́ gbà rẹ̀ tó bá gbà rẹ̀ ọ́ kàbò bọ́lọ̀ bá ní ọgbọ̀ àwọn yọ zàká tó bá yọ ó rí wàhálà wọ́n ní ká máa ṣe dáadáa sí níbọ̀ wọ́n ní àṣẹlẹ̀ òun náà látọ̀dọ̀ ọlọ́run tó bá yìí ṣe dáadáa ní ọ́ kàbò ó sì jẹ ìyàlọ́ Allah subhanahu wa ta'ala fáwọn afáwa súnnà àwọn afáwa sàlàfíà bọ́lọ̀ bá ní kẹ́ gbogbo wọn wọ́n tó ń kọ́ ajó báyìí wọ́n sì máa fún alẹ́ rẹ̀ gbogbo wọn ti ní kìíní ìdá wọn sọ fìtọ́wà ní koran kìíní yọ dá wọn sọ fìtọ́wà ní àdíyèsí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ koran làwọn fi ń rí náà kìí ṣe àgbérọ àgbékalẹ̀ àwọn tí ó wọ́n lọ́wọ́ bá aláǹsọ fún ọyí pé a'udhu billahi minash shaitanir rajim wa'budu allaha wa la tushriku bihi shay'a ọlọ́run ọba ní ẹ máa sì lémi nìkan ẹ má pẹ̀lú mi wọ́n bí wá lídẹ́yìn ní ẹ̀sàánà ẹ̀rí pé ẹ máa ṣe dáadáa sáwọn òbí ní méjèèjì wọ́n àbúdú àṣẹ́niọ̀ wọ́n látún ṣìríkú ọlọ́run bá ní mọ̀ pàyín láti ẹ máa dáadáa sáwọn òbí wọ́n bí rí ní kóró àwọn ẹbí mọ̀ pàyín láti ẹ máa dáadáa sí wọn ó di mélòó jẹ́ wọn wọ́n dá àwọn èèyàn méjì wọ́n lè yàtà máa gbogbo àwọn ọmọ òrukàn tí bàbá wọn dé kú ẹmọ̀ sí dáadáa sí wọn wọ́n lè máa sáàkì gbogbo àwọn olùsí àwọn aláìní àwọn táà ní wọ́n ní àwọn làjíyàn ní yẹ́dí pé wọ́n fẹ́ ní àwọn làní kan máa tọrọ bára ọlọ́wọ́n bá ní ẹ̀sẹ̀ dáadáa sí wọn wọ́n lè já nínú kórìbá ìdánlọ́gán àwọn alájọgbé yín tó tún wá jẹ́ ẹbí alìjárì ni alájọgbé ni alùkóríbá ó tún wá jẹ́ ẹbí ọlọ́ọ̀ni ẹ̀sìn dáadáa sí wọ́n lè járí ní jóná àwọn ẹbí tí wọ́n àwọn alájọgbé tí wọ́n fẹ́ bí ẹ̀sìn dáadáa sáwọn náà ẹjọ́ rálẹ̀ ẹjọ́ kọ́lé papọ̀ ọlọ́run ni ẹ ṣe dáadáa sí wọn ẹbí ní ẹfẹ́ wọn rálẹ̀ ẹjọ́ kọ́lé ìmọ̀ ṣẹlẹ̀ táyé kàǹdé wọ́n ti ra plọ́ọ̀tì wọ́n dá sí méjì táyé ọkọ̀ tiẹ̀ káyìndé náà ó jẹ́ kí ni wọ́n kù sí wọn ẹ̀yọ́ wọn yá mi nílẹ̀ ẹ̀sìn wa ọlọ́wọ́ bá ní wọ́n sọ yí mi bí ní jáǹbì bẹ́ẹ̀ làwọn níbọ̀ tọ́jẹ́ pé

<laughs> ilẹ̀ ilẹ̀ ti sóyún pọ̀ àdúgbò ti sóyún pọ̀ sílìsì ti sóyún pọ̀ ẹwọ́n láwọn fẹ́sẹ̀ yẹn jọ́rọ wa ọ̀lẹ̀jáde ìjónóbì nìyẹn ọlọ́ni ẹ̀ ti dára sí wọ́n sọ ibi ìdílé jáàmù gbogbo àwọn ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tẹ́ máa fara yín ká ọlọ́ni ẹ̀ ti dára sáwọn náà wọ́n bù ní sábìl gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n rówó mọ́tò tí wọ́n fi délù fún wọn lọ mọ́ pé ah, aṣọ ọ̀sọ̀wọ̀ tuntun òun mọ́ bọ́ọ̀lù lágbóyan ilẹ̀ tàǹfà kọfẹ́ gbowó kí náà ti ọgbọ̀ ọmọ sí kíni ọmọ lọ ẹni lọ́wọ́ wá ó lè o ó dé sí ìlú pé nọ́mbà rẹ̀ ọlọ́mọ kọ̀mọ́ bí bí ọ̀yà ọ̀dọ̀ ní ẹjọ́ múdá ní ọ̀dọ̀ ní ẹjọ́ wọn fi mọ́tò à ọlọ́ni ẹ̀ sànú <laughs> ẹ̀ ó mú ní sọ̀rí ẹwọ ní ìsìláàmù ní àmọ́ sí káwá pàbá ń ṣe ìyẹn dàkùn ṣé ọlọ́ọ̀bá ní wàmà mọ́lákàtí àìmá nùkún gbogbo àwọn tí akósábẹ̀ yí náwọn ọmọṣẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ni ẹsẹ́ dáadáa sí wọn inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura ọlọ́run lóhun nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ṣe gbẹ̀rẹ̀gà láàrin yín sí gbogbo àwọn tí mọ́ kálẹ̀ òbí rẹ̀ ẹbí aláìní ọmọ òrukàn tálíkà ẹni tí ń lọ tí òró tí èbí débi tí ń lọ àwọn nébọ̀ tó súnmọ́ àwọn nébọ̀ tí wọ́n jẹ́ bí àtàwọn tí wọ́n ṣẹ́ bí ọlọ́run ní gbogbo ẹni tí bá ń ṣe ìgbéraga sáwọn tí mo kà á lẹ̀ yìí ọlọ́run bá ní ohun nífẹ̀ẹ́ lẹ́yìn náà fàkúrọ́ ìfi fàárí ibi a ẹwà wọlé mi ọdẹ adúlé lọ yóò tún bẹ́tọ́ sí yóò bẹ́tọ́ sílé ẹ̀ àníkìlọ́kọ́ ó wo kí mọ́ wọlé ó bí ẹ̀fọ́ ni ó ní mọ́tò ta ni tó wá jọ páàdùn tó gbéjọ́ ọdún ẹ̀ ẹ̀yọ́ mọ̀ mẹ́yẹ wọ́ṣẹ́ wọ́ṣẹ́ jáde ẹjáde sún ẹjọ́ mọ̀ kọ́ dá fáwọjà wọn lọ <laughs> ọlọ́run wá ní ẹni ṣe fáàrí ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ ọ̀tá àwọn ni ẹjọ́ náà bá ti nífẹ̀ẹ́ kí láàmà pé jẹun ọ̀tá ọlọ́run ọlọ́run lọ́ta ọlọ́run ní máa ń saburú sí níbọ̀ ọ̀tá ọlọ́run yọ́mọ̀ ti gbéraga a ní mímọ̀ kọ́kọ́ kó dé sí ìtì ìmọ̀lẹ́yìn wà nígbà tí bí ń bẹ́nu gbó láti máa fi yẹ̀yẹ́ àwọn èèyàn sọ́tù nìsá àyà 36 lọ́dọ̀ tí ń sọ̀rọ̀ ní boldness ló sì lọ́lé kọlọ́ lè tún wò sọ́tù kíní àyà kíní 36 wọ́n náà ti ti láwà kọ́ àwọn àwọn ìdọ́lọ̀hún sọ ń bẹ̀rẹ̀ yìí ọ̀pọ̀ mùsùlùmí ní ti ti láwà olùjọ́ ìlú ìkìlọ̀ ọlọ́run wá ń sọ bẹ́ ìdìdè tọ́rin lójú ìdìláwà yóò bẹ̀rẹ̀ wà lápòdé níbọ̀ tí ó rí ẹ̀sùn tẹ́ ọ̀rẹ́ wọn sílẹ̀ Yorùbá ni ẹ̀nà ìṣẹ̀nà bàbá tó yanjú ọ̀rọ̀ àkídà láàmà yanjú ọ̀rọ̀ ìbáadà kí ṣíríkù kú ó bòrá nílẹ̀ Yorùbá àwọn bídí àtọwọ́nú ìbáadà kó sí kíní ó bòrá ó bá wọn wà kíwà tọwọ́nú àhàlákù alfáàdìlà alhamida tàbí sílẹ̀ fa táwà mùsùlùmí ọmọ wù àwọn wàkíwà yẹn kóòdó gbọ́ra ká ma tó àwọn èèyàn bí wọ́n ṣe dáa tí wọ́n jẹ́ mùsùlùmí gidi yàtọ̀ sí mùsùlùmí ọlọ́kọ̀ lọ àwọn tọ́pìkì báyìí láwọn gbé àwọn níbọ̀ yìí eríṣì mẹ́ta wà ní wọ́n alìjáàdù lè mọ́ṣílìk níbọ̀ tó jẹ́ kẹsẹ̀ rí ológun ni ẹlẹ́bọ ni àwọn sẹ̀lẹ́ ni nkẹrùbù eh, sẹ́ráfù bàbá olómi bàbá olómi bókìsì gbogbo àwọn tí wọ́n ń ṣe bídí àmọ̀kásíra àti sí àwọn náà mọ́ àwọn kí ni kò fáàrọ̀ lẹ́yìn gbàjábí sàlàyé fún wọn gbogbo àwọn tó jẹ́ disbelievers gbogbo wọn pátá látòkè délẹ̀ ní tó wá rí common sin tó bá jẹ́ neighbor rẹ bá mi ó fún mi ìwọ ní boldness ìwọ ẹ̀yọ̀ kan láwọ hakun wá ọmọ fún mi wọ ah ọgbẹ̀rù lọ́wọ́ ẹ̀ ọlọ́lẹ̀ kí ọ̀sánú ẹ̀ ogun olóúnjẹ àmẹ́sìn tí bá ń sìn oníbàṣẹ́ kiri oníbàṣẹ́ wọ́n ni ogun tẹ́ẹ̀rẹ́ àwọn ìbẹ̀rẹ̀ ń kọ́lọ́ àmì ọ̀rẹ́ kọ fún bàbá sunday mi tí ó sì ọ̀rẹ́ láti jẹta àfá ó lè fún ọ̀rọ̀ ògùn fẹ́tí òkèrùn ẹni tí ń sọ yẹ ọwọ́ ọ̀gbẹ́sùn yẹ ìwọ́lọ́gbẹ́sìn ìwọ́lọ́gbẹ́sìn torí tọ́lá ń sọmọ kọ̀rá ní pé ọ̀bẹ̀ wà lè lè sáánà ó ní wà bè lè kó ní bá ìsáánà ní tọ́lá ń sọmọ kọ̀rá ní tọ́lá wa jẹ́ nébọ̀ ọwá jẹ́ ah, ẹbí àmọ́kẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí ìwọ̀ mélòó ní jama ẹ̀wọ́ fún ní ìwọ̀ neighbor neighborliness ọwọ́ fún ní ìwọ̀ pé ẹbí bọ̀dá rẹ̀ àǹtí rẹ̀ family rẹ̀ tẹ́jẹ́kọ́ lé papọ̀ kì wá ṣe muslim ah ọwọ́ fún níwọ̀ méjì ìwọ̀ pẹ́ jẹ́ bí ọwọ́ fún níwọ̀ pé ó tọ́kọ́ lé fẹ́kẹ́ ni ọkọ̀lẹ́ tì ọ́ ẹ̀jọ́ gbé wọ́tàbúrò rẹ̀ gbọ́n rẹ̀ tọ́lọ́wọ̀n kírun mọ́ ọmọ ìyá mọ́sẹ̀ sí gba ó tọ́wọ́ akadìbò orí tó ní èmi òkí mọ́sẹ̀ mọ́sẹ̀ sí rádá sí láyé mọ́ kọ́dá àà nígbọ̀ rẹ ni lẹ́yìn náà tó jẹ́ ẹbí rẹ ọ̀gánú kò ráńtọ́lọ́ ọmọ ní láyé rẹ̀ hákùnmọ́lá adìrìnlẹ̀dì lẹ́mọ̀ kọ́ tí ní kún fìtì ọlọ́ni gbogbo àwọn gẹ̀fẹ̀rí tí wọn bá ti bá yín jà báwọn fẹ́ lẹ́yìn kún lé wọn láwọn pa yín ántabarúhùn ọlọ́mọ yóò kọ̀rọ̀ ìjókòó mi bí yára kún ántabarúhùn albert ó kéwìí mọ́sẹ̀ sí ń dá àti mi owó oúnjẹ mẹ́mẹ́ o wọ́n sì jẹun tọ́jú mọ́lọ́sọ́sẹ̀ ẹ̀ bàbá oúnjẹ mẹ́mẹ́ o ẹjọ́ gbálé ni ẹjọ́ kọ́lé ni níbọ̀ rẹ̀ ni ó fún níwọ̀ mélòó méjì ẹ̀ tọ́bá wá jẹ́ ẹbí mùsùlùmí ó tún wá jẹ́ níbọ̀ ìwọ̀dí mélòó ìwọ̀dí mélòó ìwọ̀ mẹ́ta ìdáhùn sọ́kọ́ ní pé 1000 2000 3000 àwọ́gbọ̀n oyí láàrín ẹ̀hẹ̀ dáadáa ìlọ́pọ̀ ọyọ kan oníkẹ̀ẹ́sẹ̀ rí ọgbà torí pípẹ́ níbọ̀ rẹ̀ dáadáa ìlọ́pọ̀ méjì ni mùsùlùmí ẹbí tí èsì mùsùlùmí láàdáa ìlọ́pọ̀ mẹ́ta ni ẹbí ọkọ̀ létí ó ìjọ ń pè ní ìsìláàmù ní ẹ̀yẹ miami al-ihsan ilẹ̀-rijal wọ́n ní àṣẹ ọlọ́run àṣẹ kí ni mo pè mo ti máa yà wá bí sọ́dún mẹ́sà áyà kí ni 36 mọ́jọ́ dàrú wọn ẹlẹ́ẹ̀kejì táàbù wọn pàtàkì ìwọ̀n sí dáadáa sí níbọ̀ wasiyyatullah arsalallahu biha Jibrila ila Muhammad sallallahu alaihi

àwọn wá ń wò pé káàdínlẹ́bí ọ̀dá ẹni tí onílọ̀lẹ̀ bá yẹn kọ́dá lóhùn àwọn méjì wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ débi pé ẹsẹ̀ ro àwọn àwọn jòkó ń bà wọn àwọn wá ń bà nábì káànú pé ẹ̀dàkùn arákùnrin ìwò lọ́wọ́ ń bà nábì òròjọ́ látàárọ̀ èyí tí ọ̀wá múrò pé oyè kẹsẹ̀ ò ti máa ro ànábì nígbà sọ báyìí nígbà nàka nígbà nàka nígbà nka fún báyìí báyìí báyìí báyìí bó ti mọ́ sí bó ti wọ́n ní ara ní àwọn fún àdínẹ́bì ah, ah, irú yẹn wọn lọ́wọ́ wá dúró látàárọ̀ sátàbí wá dúró lédè ìrìn wákàtí mẹ́ta mẹ́rin lédè ìdó ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà àdínẹ́bì wá parí pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ àdínẹ́bì wá padà wá bá arákùnrin arákùnrin wá ń béèrè pé táló wá dá ọdún látàárọ̀ tí wọ́n ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀ àdínẹ́bì ní jìbìrì anábìnrin jìbìrìlù mazala jìbìrìlù yọ̀ṣíní bìrìjárí hatta zonantu annahu sayuwar rizọ hatta zonantu annahu sayuwar rizọ ó ní jìbìrìlù ní bá mi sọ̀rọ̀ látàárọ̀ ọdẹ̀ dání ha jìbìrìlù nínú ẹgbà wọn wọn ànábi ní kápọ̀ wá wá bá wà ń bẹ̀ ní ọ̀bá ti bá lọ ọ̀bá wà lọ <laughs> dúró bí jòkó tí wọ́n náà níjọ́ àkíní àdájọ́ sàlàyé àkùgbérí ní ánìkiri ánì islam nígbà ọlọ́tán nàlẹ́bí ní ìfàyè náà òjì bìrì àtàkùn lè àlímọ̀kún bí nàkùn ẹ̀sìn lọ́pàá wá níjọ́ tó wà yẹn ọwọ́ wá sàlàyé ẹ̀sìn fún yín ni èyí náà tó tún bá wá kílọ́ wá jẹma ẹ̀sìn ọ̀ lẹ́sìn tó bá ti dá sí níbọ̀ ìtafẹ́ mú tafẹ́ mú jáde nínú jòkó tìrọ̀lẹ́yìn nìyẹn ọ̀ lẹ́sìn olé nírúgbọ̀n alhamdulillah ẹ̀sìn ni àrí ṣòkòtò lọ kọjá kókó ẹsẹ̀ kọ́mọ kọjá kókó ẹsẹ̀ fọkùnrin kí ni jẹ́mọ́ kágbóra kágbójú kí ni ẹ̀sìn ni táàmà ti gé wọ̀ bájà wọn lọ. àmẹ́sìn ò tí ì parí sí bẹ́ẹ̀ ààrẹ ẹ̀sìn òun náà ní ká sí kí ni ká dá sí àwọn níbọ̀ wa láì ní worú ẹ̀yà tó ti wá láì ní worú ẹ̀sìn tí ń ṣe ni tí ń sìn láì ní wo irú ẹ̀dá tó jẹ́ ọ̀rọ̀ mìíràn tó nìyẹn irú ẹ̀dá tó fi kí ni à níbo mi lè bó ṣe lè yẹn wọ́n wà ná sùúrù sí òun lè àbí wọ́n wà ná sùúrù wọ́n wà fi sùúrù dùn tí sùúrù àti ètò ṣe tí ó fi wá rọ̀ ọ́ à aláàfáà ti sùúrù fún mi bí mo fojú ọ̀rí láti wò yìí àwọn àti wá dọ̀rẹ́ o sórí wọ̀ ni ẹlẹ́sìn àdọ́lù wọ́n sọ fọ́lákùnrin pé máa sára jìbìrìlù jìbìrìlù kò fi mílẹ̀ o yóò sí ìní ń sọ àsọ́lẹ̀ fún mi àsọ́lẹ̀ tí ń sọ yẹn ta ló ní kọ́ wá sọ aláàní láti ní aláàní ń sọ kòrán kalẹ̀ wọ́n náà ní sọ àdíjì kalẹ̀ wọ́n kàn fi kòrán rán jìbìrìlù pé kọ́ wá máa wí fà nẹ́bí àná wíwá wí tẹ̀lé jìbìrìlù tó mẹ́sìn mí wáyà tọ̀ sí ni wá sí àtàlọ́sẹ̀ náà jìbìrìlù sẹ́ láì sọlọ́un wọ́n mọ́ yóò síkọ̀ àlàáwà ilẹ̀ wà ilẹ̀ wáyú yóò ha alwáyú wà hayà wà yí méjì ni alkùnrán wà kí ní jọba ẹyọ kanáà ní ìbílẹ̀ mọ́wáyí lálógínà ẹmọ́dẹ̀sùrúmọ́ ẹ̀dì mẹ́gbà wọn jọ́ da ìṣòro bọ́ọ̀ bá pé súnnà ọlọ́run ló ní kọ́ ọmọ sí alùkùránì ọlọ́run ní kọmọ ká kọmọ lò méjèèjì ọlọ́dún darẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa wọ́n wá ní ìdìbò nínú ọbẹ̀rẹ̀ sí sọ àsọtẹ́lẹ̀ fún mi bìrìjáàrì pẹ̀lú lébọ̀ mi ibi ọlọ́run ní kọmọsíbáyì fún kọmọsíbáyì

kọ́dà ilé rẹ̀ gan ẹ̀ẹ́dà sí méjì tọba ti kú kọ́gbé dàjì ó ní kọ̀padà wà mẹ́nu báyìí àmọ́ òun bẹ̀rẹ̀ òde rẹ̀ pé ṣé kò gbóná sọ pé bá kú lébọ̀ tún ní nínú kíni nínú dúkìá mi ó ní kọ̀padà wà mẹ́nu débẹ̀ níbi wọ́n pariwo ọgbọ̀rọ̀ fún kaba yìí nínú nǹkan rẹ̀ fún ní kaba fún ní kaba tí máa ń fẹ́ fún ní kaba ìkaba ọgbọ̀rọ̀ fún bẹ̀ ẹjọ́ níní fún <laughs> títí tí mo rò pé ṣé kò ní wá pín lógún nínú àwọn ogún ogún mi ẹtí jìbìlì ìtòrẹ wọ́n láti sọ́mọ̀ ọ̀rọ̀ ọ̀dá ní jẹmọ́ ọ̀pọ̀ zàbẹ̀ usùn ìjìwárí min àwọ̀lì usùn ìjìwárí min àwọ̀lì yá ti dáàwọ́ ti annabi sallallahu alaihi wasallam usùn ìjìwárí min àwọ̀lì yá ti dáàwọ́ ti annabi muhammad sallallahu alaihi wasallam wọ́n ni àkọ́kọ́ dáwà sáà lẹ́yìn tawhid ọ̀rọ̀ kama sí dára sí bíbọ̀ wà ní wọ́n nígbà tí ẹ̀rọ̀kọ̀láwọ́ ẹ̀rọ̀kẹ̀lì ọ̀kan nínú àwọn ọba àjẹnígbá wọ́n bí abúsùfìyàn gbogbo abúsùfìyàn ẹ̀ẹ̀sìn mọ̀nà ànábì tí ọyọ́kẹ́ tẹ̀lé tẹ́lé yẹn bí máa yà múrùkùn àtẹ́kí ní báyín bí kẹ́ẹ̀mọ́ sí lórí ilẹ̀ lẹ́yìn na náà wọ́n àdá ilẹ̀ àmánà ó ní gbogbo àmánà tí wọ́n bá fi sọ́dọ̀ wa nítorí wọ́n pọ̀ pẹ̀lú ẹlòmíì lámánà kárípà fún ní tọ̀hún déédéé wọ́n sì lọ́tọ̀ làlámì ó ní ká wà ó sì nílè jùwárì ó ní gbogbo àwọn neighbors àjọ ń gbé ká máa ṣe dáadáa sí wọn ó ní káfí ánìlè mahari ní ọ̀dìmá káwọn sàbúrú sáwọn ọmọ yáwa káṣì máa dẹ̀jẹ̀ ẹlẹ̀ ká pa àyàn mà ah ọba yìí ni sẹ́yìn tó ní ẹmọ́ sí ni ẹ̀sìn òdodo ológbé wa o ẹ̀yìn mọ̀ yá mi nínú ẹ̀sìn wa mẹ́fà rọ̀ṣọ́nù ìdáàbí mà gbé ká máa dáadáa sí neighbor kì í ṣe àwàdà nínú ẹ̀sìn wa mẹ́fà rọ̀ṣọ́nù sàṣàblan kàmáàlì ìmáàlì lèdè dáàrí sóò gbogbo ẹni tó wá jẹ́ níbọ̀ burúkú tó ń sa burú sí níbọ̀ anábì ní ìmọ̀ nìyẹn pé wà á sàmà àlè anábì tó wá búra lérí ẹ̀ tó tó bá pàdé ọlọ́run pẹ̀lú tó ń ṣe yẹ ọlọ́run ó yí oṣù náà kó tó wà lè tún náà tọ́lọ́run ọba fèrè jì anábì ní wàláà wàláà tí anábì bá ń sọ̀rọ̀ tí máa ń búra àwàdà ọ̀rọ̀ ní anábì ní wàláà ilá yóò anábì ní ó fi ọlọ́run ọba aláàbúra kọ̀gbàgbọ́ta kì í ṣe pé kẹfẹ́ rí àwọn táwọn ká translation lákàn yọ kún Islam rọ wọ́n kàn yọ fódá náà fìlù kàmáàlì ní ìdíwọ́n ni pé ìgbàgbọ́dọ̀ sí kí mi kò pé láti káfá ìlàrí kàláàrí masáàjìlá ẹmọ́sẹ̀ yìí ti káàbù láwọn mọ́sálásí àbí mọ́sálásí mẹ́lọ mẹ́pa mẹ́hẹ́ náà fìlù kàmáàlì ni ibi tó dáa jù tí ládàá rẹ̀ pọ̀ jù ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn kèé ṣe pé ẹni tó bá ṣe mọ́síláṣí ọdún ní jímọ̀ míì kò ní ládàá ìtìfà wọ́n sì ké wúké irú ẹ̀pọ̀ náà sọ wa láàdí náà lèmọ́ àlà àmà náà tàlà àrẹ́bìnrin jẹ́ wà láàmà náà kọ̀lẹ́sìn ẹ̀kọ̀lẹ́sìn ṣe àṣọ àkàṣọ̀rá tó ti di kẹfẹ́ nìyẹn ìtumẹ̀ ni pé ẹ̀ṣin lọ sí kí ni ẹ̀ṣin lọ pé wọ́n máa da kí wúrú wọn èyí lọ ìtìká fún òní ṣe fídíà kí ni wọ́n wá ń ṣe ìgbìyànjú alájọ́ tí ń gbá bọ́ọ̀lù tó wọ bọ́ọ̀lù yóò wọ bọ́ọ̀lù ó sì lẹ́nu tó lè ṣe ìtìká fún fídíà ṣàbáwò òní dókéwú wọ́n kọ̀ máa wọ́ opportunity tó wọ́n fi ṣe ní lónà ọ̀sán ti dùn fẹ́ bí ọ̀ adékélódé oní wọ́n ti ẹ̀dẹ̀ká fún ọ̀sán wọn ó ti yọ ọkọ̀ náà lóṣù náà dánú ọba àṣàrà wọ́n padà sílẹ̀ déwú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábìnrin wọn láàá yìí kí ìlàmọ́ ya Rasulullah wọ́n ní ìtàní ìtàlọ ń búra lélérí ìwò òjíṣẹ́ ọlọ́run tó ní ọgbàgbọ́ fún ìgbàgbọ́ rò pé o adájúyà lẹ́rí láyá àmànà jáàrù ọba wà ikọ̀ alẹ́bìnrin gbogbo ẹni tó jẹ́ pé àwọn lébọ̀ ọkọ̀ jáǹsì ẹ̀tìlẹ̀kùn ọ ẹ̀yìn ọmọ ìyá alágbọ́já tó bá dìgbà wá jẹun ọmọ ti kíni ọmọ dáun lọ́wọ́ tẹwà ti jẹun tán kẹ́tìlẹ̀kùn ẹ̀sùn tó bá tẹ̀lẹ̀kùn ọmọ sí ó àdẹ́bì ní kí olùgbàgbọ́ òdòdó ní ń bọ̀ lọ́ọ̀kan wọ́n fẹ́ ṣe mítìn àwọn lálọ́ọ̀dù ah wọ́n fi àkótó wálé nítorí ọlọ́ọ̀ ìbámu wà á ah, yóò dáwọ́ dáhùn sọ rírùn yóò sì dàrú lòdọ́ àdámi ni ọkàn kírun gbogbo wájú rẹ̀ ọkàn ní àmì ìfojú dùn ní òṣèké ni òṣèké gbàgbọ́ rẹ̀ pé àdámi ni máa ń ká náà yóò mọ̀ bí láwọlé yóò mọ̀ áhẹ́r àdámi ni gbogbo ẹni tí ó bá mọ̀ pé òun gbọ́lọ́ ń gbọ́ tààrà òun gbọ́lọ́ ń gbọ́ dénú ọ̀rọ̀ yóò mọ̀ áhẹ́r tó ti gbàgbé jọ́lẹ̀ kẹ́ àmọ́ ń bọ̀ òun gbàgbọ́ àmì táàfi mọ̀ ní pé ọ̀lẹ̀ yóò sọ ìlà járe kọ́mọ́ sí dáadáa sí níbọ̀ rẹ̀ tí ìbọn náà fi jọ́lẹ̀ kẹ́ àmọ́ ìyẹn ó sàmójúkò fún níbọ̀ tí ìbá náà ti jẹ́ àlùkìyàmà èyàn ó bùn níbọ̀ nínú tọ́lọ̀ ń bùn yàn tí ìbá náà ti jẹ́ àlùkìyàmà ìyẹn ó ṣe sùúrù pẹ̀lú aburú sí níbọ̀ sí nítorí pé tí ẹ bá ṣe sùúrù pẹ̀lú ara yín ìjà tẹ́ ń jà yẹn tẹ́ bá ti parí ẹ̀ ìjà tẹ́ ń jà yẹn kú ìjà wọn parí àwọn ọmọ ti ẹ̀ àtàwọn ọmọ ti ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀ǹtínú rẹ̀ ṣé eré ìlọ́lọ́ ó dá fún fọ̀kànbalẹ̀ kálẹ̀ ráyè tẹ̀sìn ọlọ́ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa tó bá ń gbọ́ gbọ́ jáde jáwọn gbọ́ láti sínú àníkọ́ tó ṣàtúnṣe rẹ̀ o ṣàtúnṣe o ṣàtúnṣe o ṣàtúnṣe ọmọ yá o kọ́mọ̀ dé pé gbogbo tìláwà rẹ̀ kọ̀ránì rẹ̀ tọ́ka àwẹ̀ tó gbà ní gbogbo àwọn tàbí rẹ̀ ọkọ̀kọ́ wọ nẹ́nà kò tó wà lè jẹ́nà lọ́lọ́wọ́ bá fẹ́rí jọ ẹ̀yẹ́ ma yá mi nílẹ̀ sí wa alẹ́bí yóò lè jára ó ìsábà kẹfẹ́ ẹ̀dẹ́mẹ́ta bá ìrìnlẹ̀ náà wọ́n ní ẹni bá ti fara ní níbọ̀ wọ́n ní ó ti dẹ́sẹ̀ ńlá kìí tẹ̀sẹ̀ kéékèèké ọgbọ̀dún wọ́n ní ẹni bá kí tàràwì ní jama àbí mọ́nkọ́ ọmọ Ramadana yìí máa náwọ́ ti gbé fọ̀lá ọmọ ọ̀dọ̀kọ́ dẹ́wọ̀n ní kíni mọ́nkọ́ ọmọ lélátàlẹ́kọ́dì yìí máa náwọ́ ti sábà gbé fọ̀lá ẹni wọ́n gbàwẹ̀ àràfá ẹni wọ́n gbàwẹ̀ um, àṣúra àpẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ gbogbo ní wọ́n sọ yẹ kọ̀pá burú níbọ̀ rẹ̀ o ẹmọ yá mi ẹ̀hẹ́n kákíọ̀mù ká dáadáa kó tó ti pé ìrun mi ó dé ọmọ ẹ̀ máa ń pẹ̀sẹ̀ rẹ̀ rọmọdán ìlà rọmọdán tó yẹn gbà dáadáa kọ̀ọ̀pọ̀ ilé ìrẹ́ o ilé ìkẹ̀bíra àwọn ìṣẹ̀ kéékèèké nìyẹn parẹ́ àmì ilé ìkẹ̀bíra tó mú kàbá ìrìnbùnú ìmọ̀sàbùrú sí níbọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ó tún bá ni ó tún bá òun ní ṣe mọ́ lọ́lọ́run sí rédíò wọ́n níbo láti lókè bí ra mi torí pé ànábì ìròyìn tẹni tí bá ń ṣe yóò jò kó tó wà lè tẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam àwọn kan wá bá ànábì wọ́n ní ya Rasulullah àwọn oníṣẹ́lọ inna fulanata arábìnrin kan ànábì náà ti mọ arábìnrin yẹ àmọ́ wọn ò dákọ rẹ̀ tẹ̀kúrùmù lẹ́ìdá wọ́n ní a máa dìde lóru gbogbo wájú ẹ̀ tí ó ti dípàdì ibi kìyàmù lẹ́yìn arábìnrin ṣe tààgìdì gbogbo ọ̀dáwọn ẹbá sọ báyìí òun ṣe náfílà lọ́nà ọ̀tọ̀ súnmù náhárọ̀ alamisa ti máa ń dèrò sí kíni kèéjá tàbí rẹ̀ kèéjá gbogbo àwọn gbogbo mẹ́gbà fàálù ah, sọ dákù pọ̀ á ah, ò kò sí jù lè arábìnrin ni wọ́n ròyìn náà àmọ́ ní ma ń fi ara ní àwọn alájọbí rẹ̀ bí lè sáà ní ha pẹ̀lú àwọn ẹ̀ ọ̀rọ̀ burúkú bẹ́lẹ́nu ẹ̀ àrùn kan tọ́wà lára ẹ̀mí ẹ̀ ah, àmẹ́lẹ́sìn ni ah, ẹ̀yọ́mọ̀ yá mi wọ́n ni ẹlẹ́sìn ni ah, ọlọ́rẹ́ ni bó ṣe wọ̀ yẹn àà ní ń dìde lóru ní ń gbà ní ara ni níbọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí bú níbọ̀ tàlójú aṣọ sí bí ó ẹwà mú aṣọ burúkú yìí lọ́wà bí ó ọmọ ìyá yóò dákó túbá aṣọ bọ́lẹ̀ ó sì jù sí wọn padà àbí kó mú lọ fún wọn níbọ̀ rẹ̀ sásọ ó bọ́ sínú ọgbà rẹ̀ ọkà pẹ́pẹ̀pẹ́ ó mú wọ́n wá ròyìn arábìnrin wá ya ẹ̀fá títí gbogbo oṣẹ́dẹ̀ ti ma ṣe bọ́tọ̀ rẹ̀ ọjà owó gan kò sí tó lè fún fún lójú àrùn ni pé tó fi ìjà ara ha ní lè ha ah wọ́n bá sọ̀rọ̀ sí níbọ̀ níbọ̀ ní ọ̀rọ̀ kan náà ni yóò gbé kalẹ̀ láì gbogbo òsì ní wọ́n máa ni àwọn rẹ̀ gùn ha mi náà ẹ̀kan náà sọ kò sóri lára gbogbo bí àgbà kó ń ṣe ń ṣe yẹ kò ń sóri arábìnrin kò sóri lára arábìnrin yẹn yọ padà wọná lọ́rùn nínú àwọn tí ó wọná lọ́wà láfi ní ìmọ̀ ìsagbórú sí débọ̀ kèrè lẹ́sẹ̀ kékeré gbogbo tó bá tẹ́lẹ̀ yọ wọná tí ọba ṣe kẹ̀lé ìràtọ́rú ní kàbá èrè lùdùn ẹni mọ̀dá níbẹ̀ kó bèrè fẹ́nu kọrùn wọ́n ni yóò rí ìdènà ọ̀rọ̀ àbí ẹ̀yìn gbọ́n fi làánà sí ẹni pààyàn wọ́n ní gádọ́bọ̀ ràmọ́ ní orí ìbínú ọlọ́run ó ti rí gádọ́bọ̀ sí ìbínú sí ìpú àwọn sanyẹ tó wọ́n ti wà níbi ẹsẹ̀ kan tó wọ́n ti lọ mẹ́sẹ̀ kan ó ti kó lẹ́sẹ̀ kékeré gbogbo àwọn ọmọha ti wa àwọn àkọwà ti wa tìlá àwọn bàdá ti wa àtàwà náà ọlọ́run mọ́sà ti wá lẹ́ni ẹ̀rẹ́ fáwọn oníbọ̀ wa ẹ̀yẹ́ màá yá ni ọmọ kọ́sọ̀ wọn ni ó wọ́n bá wọn já o ìyàwó rẹ̀ fẹ́ jà wọ́n já fún wọn lẹ̀ fún wọn lẹ̀ fún wọn lẹ̀ níbọ̀ ni wọ́n tẹ́ẹ̀ ni tí wọ́n ṣe ni tí ni wọ́n gbọ́ ni ọgọ̀ ẹ̀sìn láńṣe ẹ̀sìn láńṣe الجار الصالح سبب من أسباب السعادة والفرح في هذه الحياة nínú dáàbì ma pàtàkì ma ti dáadáa sí nébọ̀ òun náà ni pé gbogbo ẹni tọ́lọ̀ bá ní kí nébọ̀ dáadáa wà lẹ́gbẹ̀ẹ́ kọ́dà kọ́ mọ̀ jẹ́ muslim àmọ́ náà ọ̀dà ọ̀fẹ́ràn yìí ní ṣe dáadáa sí àbúkọ́ wọ́n jẹ́ mùsùlùmí ni ẹjọ́ bí ọlọ́mọ síláṣí ẹjọ́ darí ẹjọ́ fún ayé ní ẹran léyà ẹjọ́ fún ayé ní jákà náà wẹ̀ ẹjọ́ fún ayé ní kéèkì tẹ́bá sínú lé bẹ́ẹ̀ sí mítìbà ẹ mọ̀ lọ fúnra yín bẹ́ẹ̀ pẹran ẹ fúnra yín ìyàwó rẹ̀ ó lọ́dọ̀ yóò lè rojọ́ ní wọ́n jọ sọ̀rọ̀ wọ́n tún sọ̀rọ̀ ẹ̀sìn àyà rẹ̀ ò ní já pé ah níbi ọlọ yìí ah, ah, ah, àmọ́ ní fáírọ́ọ̀sì tí mo gbélé o ah obìnrin ní ọjáde yóò lọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ wọ́n dé báyìí yóò kí bọ̀lẹ̀ fún ni ìwé <laughs> ẹni yóò balẹ̀ inú yóò mọ́dún ní òṣìlẹ̀ owó ẹ̀dàkùn ẹbá tilẹ̀kùn mi ẹbá kásọ̀ mi ó yóò mọ̀ pé níbọ̀ rẹ̀ ẹ̀dàkùn àwọn ọmọ yẹn ẹ̀dàkùn ẹbá ń tẹ́kì wọn àwọn tíráfà àdìdí mọ́ yóò ní káwọn ọmọ níbọ̀ wọn wá sùn lọ́dọ̀ wọn torí kò sí ìyá àwọn àti bàbá wọn lé inú ìjà ọmọ pàtàkì kí yóò da sí níbọ̀ àbí kí níbọ̀ da sí yàn wọ́n ní tọ́ bá rí níbọ̀ dáadáa jòkó títí wọ́n náà ti da ìṣẹ̀mí ayé yóò da inú yóò mọ̀ dùn ni àdúgbò yẹn ò ní fẹ́ kókó rẹ̀ wọ́n iná rọ máa dùn ọmọ fẹsẹ̀ mẹ́ta gbádùn anábìnrin sàlátùn kìsàl anábìnrin kan mẹ́ta kan bẹ̀ ní sàádẹ́ ti alimari alimusulmi ní máa ń jẹ́ kí inú mùsùlùmí ó dùn ní o ìdúnnì àrílẹ̀ ayé ìdúnnú ayé ni alákọ̀ọ́kọ́ tàbí anábìnrin kọ́kà kílà anábìnrin kan alijaru sọ́ọ̀lẹ̀ òun náà ní kó dùn kó ti níbọ̀ ya kò sẹ́nìkan tí wàá rẹ̀ sọ pátápátá o ìwọ́gbọ́n fúnra rẹ̀ náà ìwà rẹ̀ òsì kíní kọ̀tọ́ pátápátá òun ṣe sùúrù fún ó ti mọ̀ wà rẹ̀ mọ́ kò jẹ́ ọkọlù ọ́ òun náà ti mọ̀ wà jẹ́ náà kò jẹ́ òsì kíní ó jẹ́ ọkọlù iná ń gbòjì wà ní ẹ́ o tètè wọ́n wà ní ẹ̀ nígbà tí wọ́n ti báyìí nǹkan nígbà tí wọ́n ti báyìí nǹkan kí ló dé òsì sùúrù wọ́n mọ̀ ṣe sùúrù o àdébì ní gáàrù sálẹ̀ á ìdùnnú ayé ni o wọ̀lì mọ́síkànnì lọ́wọ́ àṣì ilé tọ́fẹ̀ ilé tọ́fẹ̀ ọlọ́mọ́sà fi dín kẹ́ni kọ̀ọ̀kan wa yọ wọ́n náà fẹ́ kí ọ ọ̀bọ́ sínú ìbànújẹ́ wọ́n ṣe eré bẹ́ẹ̀dì wọ́n sùn ní àbígbàṣẹ́ wọ́n àti ìyàwó rẹ̀ ẹ̀sùn lẹ́lẹ̀ ìyá sùn lókè ẹ̀fẹ́ ṣètò ẹ̀wà ń wòkè ṣe ìyá bí oṣù àbí ìyá orí gbèkè lóṣù ẹ̀lẹ́tẹ̀gbọ́ oṣù pẹ̀lú ìyá ìyàwó rẹ̀ nínú ilé yàrá kan àbíkọ̀ gbọ́ mọ́tò láti lọ ọ̀rọ̀ ìgbọ́ ọdún ní ọkẹ́ yìí lọ́wọ́ àti àti búrẹ́dì pẹ̀lú bọ́tà àti mayọ́nì tó dáa àwọn gbogbo ẹ̀dá inú lọ́wọ́ sí kiri inú lọ́wọ́ bàjẹ́ ẹgbẹ́ wà inconfidence lè àwọn tí yàrá pọ̀ láàyè láha ìlúlá aláàlí ọlọ́mọsà tí a rẹ̀ fẹ́dẹ̀ ní kọkà ẹmú ya lọ flag dọ́wà lókè ẹmú dáàdì lọ flag dọ́wà sálẹ̀ ọ̀nà kọ́ ọ̀nà sẹ̀ yánú sùn ọmọ kankan nídìí sọ́bẹ̀ ànábì ní ilé tó fẹ́ ànábì ní ìdùnnú ayé ní ìbílẹ̀ ahá ipò gbogbo kí ni ọmọ dùn ọlọ́wọ́ta fún wa ní níbọ̀ tó dáa kó fún wa ní ilé tó fẹ́ ẹlẹ́kẹta wọ̀lú mọ́kàbùlù hàní òun náà ní ìkangun èyí tí ọ̀dọ̀ ọ̀la ìkangun tí ó ṣe kí ni èyí mọ́ jẹ́ káyé ìyàn ọdún nítumọ̀ wọ́n ni wá sí lẹ́kọ̀ọ́ kan ní ọ̀nà ìjókò mọ́tò kan tí ń lọ ń jọ wáyé ogun bíi wákàtí a jẹjẹ à ń lọ mọ́tò bá takú ọlọ́mọdágún sàánú agunmọ́rẹ́rẹ́ mẹ́rin àbọ̀ lẹ́jọ́ bẹ̀rẹ̀ agun márùn-ún àbọ̀ ẹjá wọ mọ́tò èrò làbá wọ mọ́tò lọ mọ́tò ló gbérò máa lọ yí fún ọlọ́àfáà ayé síra wọn bó láwọn mọ́ sàánú wa nígbà wá dé ibi à ń lọ nínú Ramadan yìí ìfẹ́ òrùkú 15 minutes eh, ni mo débẹ̀ àwọn ẹbí pé bíbà nínú mọ́sálásí

béèrè mọ́tò tó bá jẹ́ kíni tó fẹ́ tó sì jẹ́ kíni tó sì lálàáfíà sórí mọ́dẹ̀ mọ́dẹ̀ mọ́dẹ̀ mọ́dẹ̀ yẹn tó bá jẹ́ pé yẹn lọ bá ń rò pé ó ní sinmi láyé o ó ní ti sanwó ìtọ́ àràtán ó ní sanwó ẹ̀tàn tó ti máa sí kíni tó ti máa rí mi ẹni bá nìkan sí láyé bọ̀ máa rán mọ́dẹ̀ mọ́dẹ̀ ṣé táyà mẹ́rin sáà mẹ́fẹ́ tó ti fi kíni èyí ti lẹ́sìn lálàáfíà ó ti fẹ̀ tí ó tẹ́lẹ̀ rẹ́mọ̀ láàbọ̀ ara yín ẹjọ́ wọ́n gbé mọ́tò yẹ̀ ọlọ́mọ́tò àdámọ́tò ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́gbọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀yìn ọ̀yá mi ìdùnnú ayé èyí ó lámú múnú àdéhùn ìbáyìí tí lámú bẹ̀rẹ̀ ó dàdà àlùjárú àṣàlẹ̀ níbọ̀ dáadáa tí bá kọ́kọ́ jí láàárọ̀ báyìí salamu alaikum lónìí wa alaikum salam àwọn ọmọ ńkọ́ àwọn ọmọdé ńkọ́ báwo ní sẹ́yìn àná inú rẹ̀ kọ́kọ́ dùn ìta ilé ayé darí àwọn tẹ́ jáde tẹ́ sílẹ̀kùn báyìí tó wù ọ báyìí ah gbogbo ìdùnnú gbọ́dọ̀ máa rẹ́sẹ̀ fún ọjọ́ yẹn ah, kò pé ìdùnnú yẹn ò pé inú ìwọ̀n ọmọ bàjẹ́ lọ mọ́sálásí ni inú ìdùn sọ̀rọ̀ àmì bá dáadáa rẹ kọjá fún bí ẹni kàtá yìí ẹ̀dá kò tẹ́lẹ̀ kọ̀ aláwọ̀ délé jẹun ìgbànújẹ́ ni sójú ọba ti wá da òun tó rò pé kọ̀dá yẹn yọ padà sí kíní ó padà dá pẹ̀lú sùúrù àtàdúrà alìjánà haramun alàlìjáàrí so èyí tẹ́sí parí abára ìdí mohammed òun náà ni pé ọlọ́run alìjánà ta akọ́kalẹ̀ akọ́kalẹ̀ fún àwọn tí wọ́n máa ń ṣàbúrú sí níbọ̀ kí wọ́n wọ bẹ̀ bọ́yá ń bẹ̀rẹ̀ nítorí pé ẹni tí ọba ṣe bọ́ ṣe mọ̀ pé ìgbà àkọsí dada sí níbọ̀ iná ni ọmọ wọ̀ péré àmì ẹni tí ọba ṣe bọ́ tí wọ́n ṣàbúrú sí níbọ̀ tọ́lọ̀ wọn bá ti rí jì tọ́lọ̀ wọn bá ti rí jì yọ́ ọ̀dí yóò jì ya burú tó tẹ́sí mẹ́gbọ̀n yẹ kó tó wọ àlìjánà torí ó di ní kẹfẹ́rà tó ń mí tàbá èrè ó ti ní lọ́rùn àmọ́ tó bá jẹ́ pé àwọn ọlọ́wọ́n bá lè bá ọlọ́wọ́n kan wọ́n pé à tàwí ìdẹ̀dẹ̀ gbóná bọ̀ ọyọ̀kọ̀ wọná lè ó sì báyìí ó kò sí sí o lè ṣe ńláńlá kọ́lọ̀ yọ̀ǹda rẹ̀ o lè ṣe kékeré kọ́lọ̀ mọ́ yọ̀ǹda yìí ẹ̀hẹ́ lóòfin ní ojú di kankan mẹ́ àsìkò tó kéré jù kọ́lọ̀ mọ́ di àlò nínú náà ọlọ́run ọlọ́gbọ́rọ̀ ọlọ́run torí mẹ́wàá ní wọn náà kọjáde kìí ṣe àwọ̀dá o tó ti jẹ́ pé ó mú bó ṣe mójú bá wẹ̀ rẹ̀ àti ọ̀run rẹ̀ àti ìzàká rẹ̀ ló mójú tó àárín wa àti níbọ̀ rẹ̀ sáàdì fọ́ jẹ̀bi ẹ̀ máa rí fóun ló jẹ̀bi rẹ̀ wọ́n sáàdì fóun ṣe kí ni ìwọ̀ jẹ̀bi ẹ̀ wọ́n lọ́nà sọ̀rọ̀ láàrín ọ̀sọ́lá pé àdọ́bìnrin yóò wáyé pé gbogbo ẹni tí ibá ń jákun wà gbogbo ẹni tí gbogbo ẹni tí máa ń sàbòrò sí níbọ̀ àdọ́bìnrin kò ní wọ àlìjẹ́nà àdọ́bìnrin kò ní wọ àlìjẹ́nà ìtura ẹni pé kò ní wọ àlìjẹ́nà ní bẹ̀rẹ̀ yóò lọ lè jóná yóò sọ̀rọ̀ wá wọ àlìjẹ́nà nígbà tí ọ̀sẹ̀ bọ̀ ẹlẹ́bọ ni wọ́n wà iná tó wọn ní pé kí ni kí òní jáde kọ́lọ́mọ́dé atọ́ náà wọ̀ ká tó wọ àlìjánà mùsùlùmí àlìsáni ilẹ̀ ìjáre tó ẹni wá mú bí àpèjúwe mẹ́ẹ̀ẹ́dógún péré wá nínú àwọn ìran dáadáa tá àwọn ọ̀sẹ̀ sí níbọ̀ táàbù wà àlìjánà nípa iṣẹ́ níbọ̀ wa táàbù ní wọná ọlọ́run látara níbọ̀ wa alákọ̀ọ́kọ́ ìlẹ̀kọ́ assalamu alaykum tọba ti jí láàárọ̀ ní káàna mùsùlùmá tọba jẹ́ mùsùlùmí òdodo tọba ti rí báyìí assalamu alaykum ya aba abdullah obìnrin ó kí obìnrin ọkùnrin ó kí ọkùnrin tí ó bá jẹ́ tí ó bá jẹ́ mùsùlùmí salamu alaikum dádì kọ́kọ́ ọ̀gbọ̀lọ̀ sọ bẹ́ẹ̀ kí ló sọ fún ó ní ẹ káàárọ̀ <laughs> ẹ káàárọ̀ dádì sunday ẹ káàárọ̀ ìyá kọ́kọ́ ẹ káàsán oyé ẹkùjẹ́ mẹ́ta ẹ tíráfù mi àwọn àrígbẹ́ ẹni tí ń kì í ọwá jẹ́ eléré àwọn olóòṣà àdúgbò wọ́n ní ẹmọ̀ kẹra yìí ẹ̀dọ́ jẹ́ mùsùlùmí sàlámù alẹ́ ojú bá sí mùsùlùmí ẹ̀ka àrọ̀ ẹ̀ka sàn báwo ni tó kò bá ní asàlámù alẹ́kùn kọ́ àbọ̀ ọ̀rẹ́ ni asàlámù alẹ́kùn bó lọ́sọ̀ ó ní wà alẹ́kùn ọ̀bọ̀ tí kò rèmí wọ́n ní kò ní wà alẹ́kùn sàlámù ọ̀rọ̀mọ̀tìlá bàkàtì torí pé àdúrà wọ́n sàdọ̀ fún bá láti àwọn ti bọ́ sínú ayé tọ́lọ́ ń sàmì yóò di mùsùlùmí bọ̀dé فإنما إذا هويتهم بالتهية فحيوا بأحسن منها أو ردوها آية كده بقى ثقة من المؤمن أيما يا من الناس نوا يبقى جاء مسلم يبقى جاء كفر يبقى بقول أو كي كارو kọ́dà bí ẹjà lánàá wọ́lọ́kọ̀ kí lára ọ̀rẹ́ mọ́jà jàmà wọ́lọ́kọ̀ kọ́lọ̀ lè parí ìjà torí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé wọ́lọ́kọ́ sálámà yẹn ìwọ́n lórí jù lọ lọ́dọ̀ wọ́n lọ lẹ̀ ní ọ wọ́n ní ẹ̀rú bọ̀ ó ní òfin yọ́n lè mọ̀ mọ́dá àwọn èèyàn lọ́wọ́ mọ́dá àwọn lọ́wọ́ mọ́dá àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn fẹ́ kó wọ náà ni àdébì ní ẹjọ́ lóore jù láàrin àwọn èèyàn tó wọ́n yára wọn lórí ẹjọ́ kí ni ọkọ̀kọ́ sálámà ẹlẹ́ẹ̀kejì ní wọ̀ tafakud hadi yóò ti yàrá tí wọ́n máa béèrè àlàáfíà rẹ̀ tafakud hadi yìí ó sì máa bẹ̀wò ẹ̀ka rọ̀ orí dáàdi ìyìn agbájá pípẹ́ àfáà Ibrahim ó tẹ́wàá fún mi wọ́n níbẹ̀

Fátímà wà bẹ́ẹ̀. Wọ́n ní máa yọkọ̀ mọ́lẹ̀ o, ẹgbọ́n yọ ọmọ ìyá lóòsàn ọmọ tó ṣe. Ogun ọlọ́mọ sí dáadáa sílẹ̀ ní wẹ̀sì tí wọ́n ti kí ni, tí wọ́n ṣe. Lẹ́yìn náà, ìṣẹ̀kọ̀rọ̀gùhùn, ìkọ̀rọ̀gùhùn, ọmọ ìyá wọn ní nǹkan, mọ̀ yá wọn lówó, ẹ̀yá mi lówó, ah, ó mo dúdú àrin yẹn tí ní bọ̀bá ti bákan méjì ní tọwọ́ rí pé ó ti yá ayá kèédà padà kúkúrú fún ní etí pàdé sí kí túbọ̀ rẹ̀ ká àwọn tí máa ń dá padà ìyá ìyá lówó ìyá ara tó hú ẹ̀yà mi sọ́fẹ̀ ẹ̀yà mi ládàá ẹ̀yà mi lọ́kọ́ ẹ̀yà mi ní pọ́ọ̀tù gbogbo tó bá ti kọ ìyá òun ọ̀yà yóò sì dàgbàlà fún nítorí pé gbogbo ẹni ìdìbò nínú sọ fún àtẹ́bì sí pé ọmọ ṣèkàwáì ọmọ ṣèkàwáì ọmọ ṣèkàwáì ọmọ ṣèkàwáì ọwọ́ ìlú ti mú sọ lẹ́yìn alẹ́dínà wọn sọ láti ọ̀sà òun alẹ́dínà òun ìrọ̀ òun

bóòlù wọ̀ bá wọ yàrá tiẹ̀ bá wọ yàrá níbọ̀ rẹ̀ tó sì lágbára àti dìfẹ́ǹdì ẹ̀ ó sí dà lẹ́yìn náà ọmọ wọn ṣe kí ni ọmọ wọn fún ní owó ọkà nìkan lè fọlọ́wọ́ nígbà tó rí pé wọn kí ni wọn lówó dìbò oṣù báyìí ó fún níbọ̀ ẹ

anábì jò kọ́lẹ̀ ó wọ ọmọ yẹn anábì ọ̀tà àjọ kan báyìí ó rí mọ́lákùlù mọ́ọ̀tì lójú ọ̀nà mọ̀láyíkà tí wọ́n ń bẹ̀rẹ̀ anábì ní ọmọ yóò jáde láyé láàárọ̀ yìí àbílọ́sàn Allahu alam yóò jáde láyé lóbi anábì ní kúl la ilaha illallah anábì ní sinmi ṣe dáwà fún tẹ́lẹ̀ ẹgbẹ́ sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah kó o sì gbàgbọ́ ọmọ yẹn ti nígbàgbọ́ lẹ́nu àmọ́ ìgbàgbọ́ àdéhùn ọwọ́ wọ̀wẹ́ ní wọ̀ nẹ́mì wọ́n ní bàbá rẹ̀ ní àti Abul Qasim ní tí bàbá kọ́ọ̀sì mú sọ ọyá tẹ̀lé ò tó bá wù ọ́ ọmọ ní la ilaha illallah faqabala Allahu ruha lẹ́fẹ̀rẹ̀ bábọ́ adẹ́mì alhamdulillah an qadahu bi minan nar mo dúpẹ́ tọ́lọ̀ ńlá ọmọ yìí nínú náà pẹ̀lú wíwà ní tó tẹ́kẹ́ ní ìmọ̀ wa nǹkan bí tẹ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú wọ́n tí bàbá Sunday a ní bàbá Sunday bàbá Sunday wà mo fẹ́ràn yín torí Ọlọ́run mo fẹ́ràn yín bàbá Sunday mo fẹ́ràn yín ìdákùn bóòdì Jésù ṣe jẹ́ lóòdì Ọlọ́run ni ìyá rẹ̀ ń kọ́ kábẹ́rẹ́ dásámà àtìlẹ̀ ẹ̀yẹ́ kan tó wá bí ìyá Jésù ta ní darí ayé yọ́ ni tí ọba tó nìkan mọ́ta ní òṣèkú yọ lọ́lọ́ ni yéésù bọ́ ọlọ́lọ́hún náà èyí tẹ̀ ń sọ ilé ẹ̀tọ́ oṣù ẹgbẹ́ ìyẹ̀wò ó ní kiri ọkùnrin kọ̀kọ̀rẹ́tì lóòótọ́ kọ̀kọ̀rẹ́tì ọ ní ọba gbàdúrà yọ ó ní jẹ́jẹ́ pé ẹfẹ́ jẹun ẹfẹ́ fún ayé ló ẹfẹ́ yára yín mọ́tò ẹ̀hẹ́ òun lọ́mọ ara mọ̀sá àdẹ́tùrù wọ́n ni wọ́n máa wà lọ́wọ́ ó sítáàtì mọ́tò rẹ̀ tì ẹ̀yẹ́ màá yá ni ó sítáàtì mọ́tò rẹ̀ tì ọwọ́ mú mọ́tò tí ẹ ó gbẹ̀nu tí ẹ̀sẹ́nu mọ́tò rẹ̀ ẹ wá fi wáyà ẹ̀fẹ̀ dé bátìrì nítorí sí ẹ̀yẹ jama ẹ̀sìn ó ní ládájú dùwá lọ àbọ̀gbọ́ yẹn ó ní wájìbù lélẹ́yìn dùwá yìí lè gíní ìnáfílà ní dùwá kìí sí wájìbù ẹ̀yẹ́ mọ̀ yá mi nílẹ̀ sí wa níbo nílẹ̀ ọ̀rọ̀ yẹn ní wọ́n bèèrè wá dìde ní ìsáná ṣé kí n sọ̀rọ̀ yẹn ni nígbà náà wọ́n bèèrè ní kùrìbá wọ́n bèèrè ní kùrìbá ìsáná nìkan mẹ́ bàbá tó ká mọ̀ ọmọ yẹ wa ẹ̀dá kan tóbi ọlọ́run bá wa ọlọ́run sọ ìsáná ní kọ̀ọ̀kan wa ọmọ ràn lọ́wọ́ ìfẹ́ ìsọba ní bùkátà orí ọmọ wa sí jọlọ fún anami ni yára bazari wa abúzari ìdáta bá marakọ gbogbo àtọ́bá ti ṣe ọbẹ̀ olómi ìrẹ́tọ̀ máa ń sèyẹn àwọn ọbẹ̀ tó jẹ́ pé bí pẹpẹ súpù dáàbọ̀ sí ẹni ànábì ní fa ákìsírí máa hà márọ́kọ̀ tó bá sí bómi láó kómi ọpọ̀ kókó nǹkan tí ó da ṣe tó dùn pọ́tà áhàbì jìrá nàkà kọ wá mú ní iṣẹ́ pé ọmọ bù fáwọn nébọ̀ rẹ̀ gbogbo àtọwọ́ ti márọ́kọ̀ torí òórùn márọ́kọ̀ gbogbo aládùúgbò náà mọ̀ gbọ́ kọ́bọ̀ jẹ́ pé imú wọn ló gbé kí ni òun lọ́gbọ́ ẹnu ọ̀bá àbúsá àbí ẹ̀sọ̀ àwọn ọmọ ọdọ́jọ́ na àwọn abúbákẹ́ ọmọ ọdọ́sùnmá azẹ́sọ́lọ́sí azẹ́súnni kìí sọ́nù gbani náà yẹwọ́n ìyàwó rẹ̀ ní ebi pa àwọn níbọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí bínú pé ọmọ ọmọ ti bínú sọ káwọn náà wá tẹ́sí náà ìyàwó rẹ̀ dáa mọ́wọ́ sí kíní ìwọ̀ dáa nínú tí wọ́n ṣe àdáwò kó lẹ́nìyàn òun náà ní kéèyàn máa gbóúnjẹ jáde nínú ilé fáwọn yẹn káwọn yẹn máa jẹun nípa ìṣẹ̀lẹ̀ àwọn àdáwò ńláńlá kàbíbi kàbíbi ọlọ́run máa sí kò lè rẹ̀ ẹ̀yọ́ wọn yáà mi nínú ẹ̀sìn wa anábìnrin yáà ní sá alẹ́ mùsùlùmáà anábìnrin gbogbo ẹ̀yin obìnrin ọlọ́bẹ̀ anábìnrin <laughs> gbogbo ẹ̀yin obìnrin ọlọ́wọ́ anábìrí látàkìránà jára tún lè jára ti ha wọ́n ní gbogbo ìgbà tí níbọ̀ yí tọ́jú obìnrin tó bá ma fún yí ní ìkankan ó sì kó kéré tó anábìrí ẹmọ́ ojú kéré ẹ̀ ìyálẹ́gbọ́já wọ́n ní wọ́n fún mọ́lẹ́pà fífìnira anábìrí ẹmọ́ ojú kéré ẹ̀ tó bá rí jọ́kèjì kó kí kọsàdọ́rọ̀ torí pé ní sọkùn ní bọ́ọ̀lù àdúgbò wọ́n lọ́wọ́ fọ́rí súnmọ́ ṣáà ìbá jẹ́ eegun tó jẹ́ pé ẹran fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ̀mọ́lá fàríṣínà ṣáà jẹ́ fàríṣínà ni o àmọ́ tó yẹn bá fọwọ́ ra dáadáa èyí ò rí ẹran kan síkú ń bẹ̀ egun lọ́mọ wò lọ́kàn tó bá rí fọwọ́ ra ó rí pé kékeré kan sí wọ́n bẹ̀ tọ́ lẹ̀ àlọ́bìnrin bá jẹ́ pé náà ni wọ́n fi ṣe ọbẹ̀ wá fún yín tó jẹ́ pé níbọ̀ yìí ni àlẹ́bìnrin wọ́n fojú kéré ọ̀ nìkan lálọ́ ọ̀ kẹsàdọ́ àfọkàdú ẹni ni kẹ́yìn náà sì gbà pẹ̀lú kí ni pẹ̀lú òdòdó ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa àwọn afọ́ ní oúnjẹ ọlágbára púpọ̀ débi pé àlẹ́bìnrin gbogbo ẹni tí wọ́n máa ń jẹun táwọn níbọ̀ rẹ̀ tí wọ́n sùn lébi àlẹ́bìnrin kò sí gbàgbọ́ lára ẹ̀ anábìnrin máa mọ́nà bí anábìnrin kọ̀gbà mi gbọ́ ẹ̀kà ń parọ́ ní ẹ̀sàlùsúnnà ẹ̀sàlùsí ma ń bá ta ṣàbàánà gbogbo ẹni tó wù yóò bá ń bá wàjáàrù hó já ẹ̀hún ilẹ̀ jẹ́mbìhì àwọn níbọ̀ rẹ̀ tán jọ wà lẹ́gbẹ̀ẹ́ra wọn yàrá rẹ̀ lọ́tẹ̀lé yàrá tiẹ̀ ilé lọ́tẹ̀lé lé àwọn tán jọ ọmọ ń sọ fún ìyá rẹ̀ pé ìyá onígbòfó wọ́n ní kò sí gbòfó mọ́ àwọn alákàrà wọ́n ti wọ́n ti palẹ̀ mọ́ tí ní gbogbo láwọ̀ ajé lálẹ̀ ìbáyìí tí ọkọ̀ ń bínú lé bí àwọn gbé àrẹ kankan wọ́n ní gbogbo ẹni kò sí kankan lábẹ́ra ó sì ló jẹ́ lẹ́jẹ̀ ó sì sùn àbẹ́bìnrin kọ̀gbà mi ọ̀la tẹ́rin kejì fọ́nà rẹ̀ àbí ọ̀la fẹ́ẹ̀sì fọ́wọ́n náà táwọn mọ̀lẹ́bá ti ń gbé tẹ́rin kejì wọlé oníkàwọn mọ̀tàwọn náà wọ́n gbé fẹ́ẹ̀sì kejì wọlé wọn làlùbáríkà ó fi wọ owó rẹ̀ lówó rẹ̀ ó fi pẹ́ inú fi tán ayé rọ̀ náà lọ́tọ́ ọlọ́run fi àlùbáríkà ti fẹ́ tó bá bò fún wọn nínú tiẹ̀ ọ̀la kọ́láìsì wọlé lóòótọ́ ẹni ó ní ẹbú ke méjì ẹbá fún níbọ̀ mi akọ́láìsì bì nínú lẹ́jì nìkan agbẹ̀wà àwọn òróró oríṣiríṣi wọ́n ni wọ́n kó tọ́jú inú wálé ọba lẹ́lọ́nà mẹ́ta bí lọ́wọ́ àdẹ́bìnà gbàgbọ́ ọkọ̀ parọ́ ni tí ó ti mọ̀ sáwọn ilé ìwòrán ní ọjẹ́ àdẹ́bìnà gbàgbọ́ àdẹ́bìnà ọkọ̀ parọ́ ni ọgbàgbọ́ wọ́n lé wájẹ́ pé sàtọ̀rà láti ta ẹ́ kò lè tọ́ ìnáà jẹ àtọ́kọ́jẹ́ pé dìde sẹ́yìn náà fẹ́ jẹ ni ó ti fẹ́ fẹ́ pa àwọn fámílì ẹ̀ àwọn fámílì ẹ̀ sì ni wọ́n jọ́rọ̀ yàn lérí ìrẹ́jú ọ̀rọ̀ yàn títí ẹ lọ àwọn sọ́lá fún àdìsẹ́lẹ̀ òṣèrà wọ́n ní kó mú un sí abẹ́ agbádá búrẹ́dì tọ́ra ẹyọ kan bẹ́ẹ̀ni mẹ́rin bẹ̀rẹ̀ sí yẹn owó fi sábẹ́ jàlàbíà tọ́mọ́tò lè rà kàrà tẹ̀kọ́ tó sì sí kan mẹ́tẹ́rin náà jẹ́ máa fi bẹ́ẹ̀ wọ́n ní ó kì í sábẹ́ kì máa rò rẹ̀ tọ́mọ́jà kàrà ojú ológun <laughs> wọ́n ní àdìsílẹ̀ ó sẹ̀rọ̀ mọ́jì wọn rí torí bójú wọn bá ti rí ọkàn wọn sẹ́kẹ́ni ọkàn wọn wà ń bẹ́ẹ̀ ọwọ́ mọ́tò wọlé lóru lágọ́ mọ́kànlá gbogbo tó wà ní mọ́tò yìí náà làwọn náà fẹ́ jẹ apọ̀ àwọn náà pọ̀ kò sí pín àmọ́ lójú ilé bọ̀ lọ́wọ́ pé ẹgbọ́n ní gbogbo nǹkan yóò ní kọjá ẹgbọ́dá nínú sọ nínú ní gbogbo nígbà fún ọ̀nà nínú ìsọ̀dẹ̀ àwọn kò ti sọ jákè wípé ìwọ̀n náà padà dára wà inú ìrọ̀dọ̀ ìpínlẹ̀ wọ̀sán lábẹ́ wọ́n ní ẹja máa wòran kò ní ìkọ́tẹ̀ wàá bọ̀ ọkàn wò ọkàn dáṣọ gémi ẹbọn gbé fún ọ̀bọ̀ lágbájá ìfìmọ́ òfin mẹ́ta ẹ̀kọ́ fún sísà lágbájá láì jẹ́ pé wọ́n béèrè wọ́n mọ̀ sọ wọn torí wọ́n lọ fẹ́ sẹ̀sìn àbí wọ́n lọ fẹ́ gbọ́ ládàá lára wọn náà wọ́n lọ fẹ́ wọ́n náà nípasẹ̀ wọn wọ́n nínú àwọn dáadáa dáàmà ṣe sí wọn òun náà ni pé a máa kí wọn ìjọ òdùnnú bá kàn wọn ò ní lè jú bọ́bá ní ẹbọ̀ tí ọ̀dá ìjọ tó ń kó ma kí tàbí ní mọ́tò àwọn ọmọ ní kí ló ṣe níbọn yí ẹ̀ẹ́nà ìpínlẹ̀ bí ṣe ń ṣe nìyẹn ìdùnnú rẹ̀ jọ́nà pé àfikò fi wà dùn tí ó fi dá kò fi wà oníjọ́ ìdùnnú ọmọ bá dùnnú ó ní máa fẹ́ ọmọ onímọ̀ bí náà àwọn tí òjò tó kejì lọ ẹ̀dá kò tí kò lè dá wá kejì ẹ̀rọ bọ́ sọ adé kàtà wọn làmọ́tò ní òní dùn àní wọn làpá ọ̀nà kan wáyé sá tí wọ́n fẹ́ràn náà nìyẹn gbogbo tẹ́tí fẹ́ràn jẹ́ ọkọ̀lé ọ̀hún náà ọlọ́run ṣe bí obì náà kò ọ̀dà tó fi kún ọ̀dà ẹ̀rìn ìlara nìyẹn ìlara nìyẹn tó bá ti lara òtútẹ́ torí tó bá gbọ́ òtútẹ́ òtí wọ́ ọkọ̀ wọ́n náà lẹ́yìn náà mo wà sáàtúrú ẹ̀ńdẹ̀lì Allahu akbar kò sí létí òdìsẹ̀lẹ̀ ní ma ń gbẹ́ ju àwọn lọ ní ìdí sì bá ń pọ̀ ju àwọn lọ àmọ́ pélé kan bẹ ní òní sọkún kò sí lé ọ̀hún lé ọ̀rẹ́ wọn rí èyàn kú ọwọ́ náà lọ bẹ̀rẹ̀ a ó jòkó ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹkú rẹ̀ yàn ẹkú rímánì ó ní dákun mọ́ o ó ní bá rímánì ẹ̀jẹ̀ o ìwé ha ìkíníkú kéjikú ẹwọ́ wòran ẹwọ́ wòran o mọ́ bàyí mọ́ nìjẹ́ ọ tọ́bá lọ lè ìdá mọ̀rọ̀ bí ìṣẹ́ ìyàdẹ́tùhú ìdá mọ̀rọ̀ tọ́bá rẹ̀ lọ lè kí láì ní orú ẹ̀sìn síse àti irú èèyàn tó jẹ́ kọ́lẹ́wọ̀ ní hàn ilé mọ̀dì ládùúgbò ẹ̀rà profesa lọ́wọ́ profesa sọ̀rọ̀ fún ló sọ̀rọ̀ ọkàn rẹ̀ lọ́lọ́wọ́ sọ̀rọ̀ ọkàn rẹ̀ lórí owó jàgíjà kan sí ládùúgbò náà wá rẹ̀ mínà gbogbo àwọn àfáà àtàwọn mùsùlùmí tó wá kí ni wọ́n tó wá ra nǹkan dání fún mi mo tó mo tí mo mú mi lò wọn àwọn èèyàn tó sì jàgíjà gan wọn ló sì fi lẹ́gbẹ̀ẹ́

àwọn kan àfà kan ní sáàlì sáàlì Yahudi kan kọ́lé lẹ́gbẹ̀ẹ́ ó kórìíra àfà sáàlì sí ìkórìíra débi gbé lọ́jà gbẹ́ nínú ilé èyí tó fi jùlọ sẹ́kùnlé yọ́wà gbé síwájú ilé àfà sáàlì àfà sáàlì yọ́wà gbégbé yẹn yóò gbé ní máa tó lọ́mọ́ fúláṣí yóò lè jùnà lójoojúmọ́ àbíjọ́ tó bá tráfù nìkan àfà sáàlì ò ní bàgbẹ́ wọn jùlẹ̀ ọwọ́ adájọ́ kò sí ọ̀rọ̀ ẹ̀ sáàlì àfà sáàlì ní kámáwọn wa àfà sáàlì ní oní ìjọlọ́bẹ́sọ oní wọ́n sàfà wọ́n ní kẹjọ lúpọ̀ rẹ̀ wọ́n ọ̀rẹ́ ẹbí ńlá ní kí n ṣe bí wọ́n ní sáyọjú sí àfà sáàlì ọ́tà yọjú níwọ̀ jókòó rẹ̀ àfà sáàlì ni alájọgbé mi tọ́ ààrẹ yìí lágbára àmọ̀bọ́yá yọ padà jẹ́ tọ́lọ́jọ́ tọ́ wọ́n fẹ́ sàsọ́lẹ̀ kan ìgbẹ́ kan bẹ tí ma gbé mi lára alẹ́ lóru lásùbà lásùbà ẹ̀ oníkanṣẹlẹ̀ ẹ̀mí mọ́ ya ó ní ìgbẹ́ ìgẹ̀ ìyá ẹni tèmi ní ń gbé onímọ̀mọ́ ọmọ gbẹ́ ìdẹ́rẹ̀ gbé ilé òru jù ẹ̀hẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ó ní bọ́bá wa padà wá já sí ọlọ́jọ́ ti máa wá kú ẹlòmíì ti máa ń gbé lu lẹ́yìn ó lè mọ̀ ní faradà ń tóun sí kí ni ní tóun ṣe ní bọ́lẹ́sọ̀ wà bàjẹ́ ládùúgbò lọ́jọ́ tí ń sọ ọ́ ó ní mọ́ ní lẹ́sẹ̀ alámàkà hádà lọ́kọ́lọ́kọ́ làzìmà tàlọ́kọ́ ẹ̀yìn ní ìwà tó bá ó ní muhammadu rasulullah ẹ̀sìn olóhun wọn ó ní islamu ni ó ní èmi náà ó ní sin ashadu allah ilaha illallah àwọn ya ni gbọ́dí gba islamu ni ṣe wọ́n ti gba islamu ah, lára jẹ náà ah ó ṣe dúró ó ṣe dúró kọ́lọ́mọ́sá ìṣàánú wa nínú àwọn dáadáa tá máa mọ́mọ́ sí tayín káàkiri ẹ̀yìn náà láṣìírí ní ti náà ọba tó àṣírí níbọ̀ rẹ ọlọ́run tó tẹ náà àṣírí ìyàwó ẹ̀ àṣírí ọmọ ẹ̀ àṣírí wọn gangan fọ́ra wọn àdánwò tó lọ fi kàn wọ́n kọ́ wọ́n ní ààrẹ ti wáyán ọmọ mẹ́ta lọ́wọ́ nílé tó ti yá lọ wọ́n ti wáyán ọ̀kan bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ tí yẹ ẹ̀sùn orí náà ìdájọ́ wọn mẹ́sẹ̀ wáyán o lẹ́nu wa mùsùlùmí níbọ̀ rẹ wọ́n ní mọ́tò àṣírí wọn ọkàn rí pé àti ilẹ̀ kan túnṣẹ́ lọ́wọ́ èyí kọ́ sọ fún pé kọ́ sí kíní ibi kọ́mọ́ ṣòro ẹ̀ máa kìí fọ́mọ̀ wá máa fi yẹ́mà bá lókọ jẹ́ yọ́wà wọ́sọ yọ́wà mọ́tò yọ́mà ní láàrin èrò orílẹ̀ pọ̀ ń gbáyì ó ti bọ́ sọ bó ní ara rẹ̀ kódà torí wọn náà láti rí ọ̀fẹ́kẹ́ni ọ̀fẹ́kẹ́ni kan sáma wọ́n lé nínú àwọn dáadáa tá a mọ̀ sí àmàrà lọ́wọ́ nígbà tó bá wà nínú ìṣòro àfáwà abúwa nífà wọ́n ní ọmọ yọ́wọ́ mú yọ́mọ̀ kọ́ ni ẹ́ yọ́mọ̀ wá lùlù àbáhún ní fàáyífàtà àbáhún ìyá omi kẹrí àti ọ́ṣẹ̀dá ìjọgiri yọ́mọ̀ yóò ní wọ́n fi mílẹ̀ wọ̀ gúyà sí mi wà oníbọ̀lù àbáhún ní fàáyífàtà àbáhún wọ́n mẹ́ni tí wọ́n fi ilẹ̀ tí wọ́n yà sí ìyá omi kẹrí ìhà mọ́lẹ́gúnlá èmi ní máa jà ó ọ̀lẹ́ ní gbogbo yín o ìjọ́tẹ̀ bá ń wé èèyàn tí ó gbà wájú ó sàdáàbì ságiri bẹ́ẹ̀ bá rí ẹjọ́ sí sàdáàbì ságiri yìí ẹni tí ó gbà wájú tí ó bá yí bí ibi tó yọ́lẹ̀ ìjọ́lẹ̀ lẹ́mọ̀ yìí mi yọ́ ma wájú sọ́fà máa kò ní àfọ́ orí kìyàmù lè sí yọ́ wà tó jù nílò ẹni o nọmánù <laughs> àbúrà nífà ọmọ sí para òní níjọ́ kan àwọn ọlọ́dẹ wá mú un wọ́n sàmù lọ wọ́n ti malé wọ́n wọ́n ti malé oye gbogbo àwọn ẹwà sílẹ̀ wọ́n ní ah, àlàáfíà tó wà láà àbọ̀ nípa ní níbọ̀ wọn ni níbọ̀ ẹjá wá bá ti gbàálẹ̀ táwà sí wá tuntun kọ́mọ̀ mú ti mọ́ àbọ̀ nípa wá lọ síbi ẹ̀wọ̀n gbogbo àwọn wọ́dà tó wà ń bẹ̀ àwọn rí ìmọ́mọ́ àgbà ha àbọ̀ nípa jẹ́ ha pé kí irú ìmọ́mọ́ sùdẹ́ sí kọ́ wá gbàrú <laughs> wọ́n sì ọlọ́mù ìjáde mi náà ẹwọ ó dodo kí ló mọ́mù sì dé sí kọ́kà wá sí kọ́ọ̀tù kan àti kọ́wọ́ sí pẹ́sẹ̀ yàdì kó lọ wá gba ẹnìkan lẹ́nu àwọn ọmọ nàìjíríà bó ṣe rí nìyẹn tó dà bó àdéfà ìmáàmù kẹbí ọmọ lọ́wọ́ bọ̀ tí òfin kílẹ́fẹ́ tà kílẹ́fẹ́ ó ní lébọ̀ nìkan wà mí láti kan bí ìjẹ ìlú nígbà yẹn náà mílà ìbọn wẹ̀ mọ́ lókè ah, ní ìbọn wẹ̀ lókè ní ìbọn wẹ̀ lókè ní ìbọn mo wá lọ lè bèèrè àlàáfíà rẹ̀ wọ́n wá ní ọwọ́ yìí ti kí ní ọwọ́ yìí ti bá òun ni mo wá wá wá èrò lé lẹ́gbà báyìí ẹgbà ẹwà sílẹ̀ ọwá lọ́wọ́ lọ́wọ́ ní àgbà àwọn ní mọ́mọ́ àgbà àti fàdé n'i mi fi ìpé ìtọ́ wá ṣe yìí èèmì mú tí mọ́ èyí sì máa wá kẹrùn yìí máa jọmọ̀ lẹ́kẹ́ rẹ̀ ẹ̀yàn ọ̀yá mi Islam ìwà ní o ẹ̀ àwọn alàrímọ̀ àríbà gbogbo mọ̀sáì ló ti há ó kéwú àmọ́kò kéde bí níta sọ yìí ẹ̀dá kò ti sọlọ́wọ́ bá wa bàtà bá ń sọ fún aládùúgbò pé gbogbo yìí ràn yín lè mà ń sọ fún yín pé méjì ní lọ kí lọ́bẹ̀ẹ́sẹ̀ fún ọjọ́ mọ́ lọ́bẹ̀ẹ́sẹ̀ sí pàtàkì tí ń tàbí ọ̀nà ìfàǹsẹ̀ nìyẹn nínú àwọn dáadáa táwọn ọ̀sẹ̀ òun náà ni pé tó bá bọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀ṣọ́ ọgbọ́ṣẹ́ lọ́wọ́ kọ gba apọ́lọ́jì rẹ̀ nítorí ìtọ́ fẹ́ wà jẹ́nà látara rẹ̀ ah òṣèlú báyìí fún mi tán ọ̀dọ́mọ̀yọ̀ ọ̀dá rẹ̀ nítorí pàjọ gbé nínú ẹ̀ òun náà ni kí àrìjárò ahàkùnbì ṣùfà tó bá fẹ́ kàn kankan pé ọfẹ́ ta ilẹ̀ abọ́fẹ́ ta oko tẹjọdá abọ́fẹ́ ta kọ́mpìnì tẹjọdá lẹ̀ àníbìlẹ̀ ọ̀gbọ́dọ̀ fi kọ́mpìnì yẹn lọ àwọn ará àta àfilẹ́yìn ìgbà tó ti ti lọ níbọ̀ rẹ̀ ìwọ kọ́lé ìwọ náà kọ́lé ìwọ wá fẹ́ kú ládùúgbò ọ̀fẹ́ talẹ̀ ọ̀fẹ́ talẹ̀ àníbìlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam annabi makarar lawa da zuwa ba ya auru da ha níbọ̀ rẹ̀ ní kó ṣe kíni kọ́kọ́ ti lọ òfin lọ níbọ̀ ó ti ṣẹ̀ aláàtà lọ́wọ́ wá lọ́wọ́ wọn lẹ̀ lọ́wọ́ ra lẹ̀ oko yẹn àbí lọ́wọ́ rẹ̀ wọ́n sọ pé ah ilé wa yóò ti gbà wá mọ̀ lọ́bọ́sì fún mi lọ́bọ́sì fún mi ah a ní ẹ̀yìn eh, ìdáhùn pé níbọ̀ fẹ́ àdábì ẹlòkò ẹ̀dáko òwọ́n fẹ́ ta tiẹ̀ ẹni tí ẹjọ́ dáko yẹn lọ́ta fún o àbí tí ọba ní agbára lókù tó ní níbọ̀ rẹ nìyẹn ẹ̀yẹ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa gbogbo àti ìbá ń bẹ nínú ìṣòro kama máa ṣe kí ni ká máa ràn wọ́n lọ́wọ́ gbogbo àti níbọ̀ bá ń bẹ nínú ìṣòro ńlá ká ràn lọ́wọ́ àlẹ́sàn wọ́n ní arákùnrin kan bàbá kan nínú àwọn ọba àlú níbọ̀ rẹ̀ ìkànnì fún ìkànlé fún ọ wá sọ fún àwọn èèyàn tó fẹ́ ta ilé bàbá olówó kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá yẹn wá gbọ́ pé níbọ̀ wọn kálẹ̀ kàyàn fẹ́ ta ilé ọ̀rẹ́ fẹ́ ta gbèsè bàbá olówó yẹn wá ní ọwá pè ìpé wọ́n lọ fẹ́ ta lé rẹ̀ ọlọ́run fẹ́ ta gbèsè wà lọ́rùn bóun ṣe wà yí òun kàn bẹ́ polówó ní kò ọwá ní ìlú lọ́fẹ́ta lókè ìfẹ́ta nǹkan ní 3000 kọwàá pè ní 9000 nítorí pé ní pé ọlọ́nkẹ́dé bẹ̀ wọ́n ló ní ẹ̀fọ́ ní 10000 owó léyẹ̀ mọ́ra lọ́wọ́ rẹ̀ kí ni bá tú ọkú nínú ọ̀dàdá gbèsè àti kíni àti òṣì wọ́n ti wé ó ti ọkọ̀ owó fún inú rẹ̀ ń dùn 3000 dinars. 10000 dinar yóò tún fẹ́ kọ irú léyìn ẹ̀mí méjì bẹ́ ẹni wọ́n sáà ń gbórí ẹ̀nà ẹ máa dúpẹ́ fún lágbájá ẹ máa dúpẹ́ fún lágbájá ó ní má dúpẹ́ fún ìmí aláàníkọ́ dúpẹ́ fún ó ní yé kan wá tọ́lọ rẹ̀ ń tọ́lọ rẹ̀ ń bọ̀ ní kankan ó padà wá tó wá sí díẹ̀ nígbà ọ̀dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ rọ̀lẹ́ lọ́ba kó gbogbo kọ́kọ́rọ́ lé rẹ̀ lọ́ba kó lé lọ́wọ́ ó ní mo bù wọn mo ẹ̀yẹ mọ̀ yáàbí ẹ̀dàkùn sálọ́mù sọ́ọ̀lì àṣàlàfíà wa ìdíbọ́kọ̀ mọ́ pósì lẹ́tọ̀ ọkọ̀ wọn wà fún àkàrà tẹ́tẹ̀ rẹ ti yẹ lọ́mọ fi ṣe yẹyẹ tẹ́tẹ̀ tẹ́ náà ní pẹ́ yẹ láìpẹ́ ọmọ ya ìwà ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́tọ̀ dání orí kátọ́wà pé ládùúgbò ṣẹ́gbọ́n náà wà láàrín tó kí ní ẹ̀fọ́ wọn ni dáadáa sóbi dáadáa sẹ́bí dára fún alájọgbé àyàwó yá mi nílẹ̀ sí wa ẹjí ń a báyìí torí àsìkò wa abala yìí tí mo parí rẹ̀ àwọn àníwáhùn ìdá alìṣàr àwọn nǹkan wọlé àmọ́ sí tí ó máa fi fara ní lébọ̀ rẹ̀ tí ó máa jásí pọ̀ ṣẹlọ̀ àti kàyí tó máa sí tọ́jú dáadáa rí àwọn yìí tó gbọdọ̀ sí sọmárìlì náà ti pé má bà nú jẹ́ má fà á lẹ́kún má fara ní mahalema alákọ̀ọ́kọ́ ájúrò òhun kama ìyá lórí pé mọ̀ ní sọ̀rọ̀ sí ma à ah, láti ibi kí ọdún yíyẹ̀ láti sọ̀rọ̀ sọ́wọ́ àgbẹ̀ ẹ̀ ń bẹ ya kan wọ́n ní ọwọ́ sí ẹ́sítẹ́bì kan ọwọ́ kanlẹ̀kùn ọwọ́ ẹnìkan wá nọ́mbà 2 ní lọ ọwọ́ lè kanlẹ̀kùn nọ́mbà 3 fìlà fìlà ní fìlà 2 ní lọ sí ìfìlà tírì lọ́wọ́ ní ìsàlámù alẹ́kùn ní wàlẹ́kùn sọ̀lá ẹ má bínú lẹ́gbẹ́já ni òun béèrè o ó ní tani ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dàkọ̀ẹ́ ah, ọ̀dàkọ̀ọ́mẹ́ ọmọ mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ọwá wò ó ní àmọ́ ah, ah, bínú nọ́bá tù ní ní lọ ó ní ṣe eléyìí bá ọ̀lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́wọ̀n orí ní owó ń dáàmà ọlọ́wọ̀n ọ̀dá àwọn tó bá rí kan ní mùsùlùmí àti mùsùlùmí ẹ̀rẹ́ kíra yí ẹlé ìwọ́ra yí ni ọni kíyàn pín ilé òní wá kí ọ wọ́n náà mọ́dọ̀dọ̀ wọ́n ní kọ̀dá ẹlẹ́ẹ̀kejì ká máa jà ká níjà òní tán ẹjà o àwọn ọmọ yóò dájà alẹ́ o nígbà mí àwọn ìyàwó yí lé sí kíni wọ́n lè dájà alẹ́ ẹ parí ẹ̀ lẹ́yìn náà mọ́ pẹ̀lú àlàfíwà pẹ̀lú ohun ọmọ kàyà sínú lé kọmọ́sùn tí wọn yẹ́ sí wọn lọ́kọ́rọ̀ ààrẹ láti wọ́n lágbàlá ìrìnà ní mọ́sàrí aláàsọ̀rọ̀ àti mọ́sàrí àti láàrín ìsọ̀rọ̀ àhìmí láìlá àìlàlá àìlàlá àìlàlá àìlàlá ọwọ̀ná ọwọ̀ná torí iṣẹ́ iná ní ṣekí ni ní ṣe yẹ ẹgbọ́ fẹ́ rántí ọlọ́ni ẹmọ alóbi ọlọ́ni náà mí rẹ mọ́ wíjú ọ̀nìkan wọn dágbọ́nù nínú ẹwà sẹ́ẹ̀tì spíkà sádúgbò ẹ̀yẹ́ wà ń gbé ṣàájú dí ẹwà bọ̀ ẹni wọ́n la ẹ́dàkùn tọ́bá tó ló bá gan gbogbo àǹkírùn yẹ tí ìwájú pàwọn ẹ̀rọ bá mẹ́ta tó ní bùkátà sí mẹ́ẹ̀kì náà ebi táwọn ẹ̀mọ́ ti ń gbóni ló ti tán máìkì fẹ́ràn wọn lọ́wọ́ torí tó bá pọ̀ sí ọmọ ọmọ bọ́ sí kárí ní fún yàn jàmá gbogbo wọn pariwo tó wọn pariwo táwọn ti mẹ́ta lókè wọn ọba ní níbọ̀lá pẹ̀lú ohun ìbáàjẹ́ pẹ̀lú kùránì ọwọ́ ó gbé rẹ́díò lẹ́kṣọ̀ sí kí wọ́n ń pariwo pápá àwọn oníbọ̀ rẹ̀ àwọn òṣìṣẹ́ gbọ́ àbí wọ́n fẹ́ sùn mùsùlùmí làwọn náà wọ́n fẹ́ sùn lásìkò yẹn ṣùgbẹ́ sí ń ké nínú yàrá rẹ̀ òṣèlú sí ń ké nínú yàrá rẹ̀ ò ní gbàdáda torí pé nọ́ọ̀sìlà ló ń ṣe yẹn ó ti dá ẹ̀sẹ̀ ńlá kan tí òun yẹ onílàdà nọ́ọ̀sìlà yẹn gbà àtúwàt ní máa ní àwọn èèyàn láwọ̀ jẹnẹrétọ̀ ẹ̀rọ mọ̀ yá mi ṣẹ́ níbi tádé yẹn ẹ̀dá òun tó ń sọlọ́wọ́ wà láà ní máa ní mi ń la adágún mẹ́wàá bá nù nínú ilé lọ́dọ̀ wa nígbẹ̀yìn ọmọ orú mú wa àmọ́ ẹ̀lẹ́ pa jẹ́nẹ́tọ̀ ni ìdí mímí la ni pé ìmẹ̀lú àwọn oníbọ̀ wa ti lọ́jẹ́ pé àwọn ò ní jẹ́nẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àwọn ti jẹ́nẹ́tọ̀ á wà sùn àbí lábẹ́ fan àwọn tí wọn oyé àwọn sí wíńdò lẹ̀ torí oru ni jẹ́nẹ́tọ̀ wá di sọ́ọ̀bù wọn wà rọrùn sùn ẹwù àdáwò ọwọ́ sí jẹ́nẹ́tọ̀ dágò kan orú àwọn wọ́n lágún yọ̀bọ̀ orúmú wọn ó ariwo jẹ́lẹ́tọ̀ rẹ̀ jẹ́ kán sùn ah, ọ̀nà tẹ́lẹ̀ méjì dábà sí jòkúlẹ̀ yìí kìí sí ọ̀rọ̀ kékeré o kákàmọ́ bẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ wọn sàtún wá sí ni kó náà ti sàtúnṣe láti sí lọ kọ́lọ̀ ti pàtẹ̀ yẹrẹ fún wọn ẹgbẹ́ ń wáyé ládùúgbò ni wọ́n ti fojú mákẹ́ pé ẹni tí ìjà sùn lélẹ̀ wọ́n ti mọ́ tẹ́lẹ̀ bá ti mọ́ ọ̀hún bẹ́ẹ̀ náà ni

tí àwọn níbọ̀ yẹn arọ́mà ní wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ ńlá òkè kékeré o kẹ̀bíra tó ní kàbá ẹjá máa tẹ́lú mọ́ kẹ̀bíra tó yẹ kábà máa tàn sí o kẹ̀bíra tó ní kàbá eré àzùnà o ẹ̀yẹ máa yá mi nínú ẹ̀sìn wa ká wo òhò níbọ̀ wa òhò níbọ̀ wa ó jẹ́ ọ̀kan nínú àwọn akọrin lásìkò kí ìsìlámù tó dé ó ní bọ́n bá dúró wọ́jú ilé òun báyìí tí àwọn oníbọ̀ òun sì ń wọlé lọ olóhùn ọmọ wò lẹ́lẹ̀ ní tí ó fi wọlé ìsìlámù sí ibẹ̀ ó wà nínú àwọn mọ̀kárìmù àkàlẹ́ kìsìlì ó ní agúndù tọ̀rọ̀ fi ìbàdá ti lè yàjá ara fi ó ní ìyàwó níbọ̀ mi àbí ọmọbìnrin níbọ̀ mi ó ní ìrẹ̀ jù rẹ̀ báyìí tí máa ti ń kọjá lọ́nà lé hátà yòwà rí ìjà ara ti máa wá ha ó nígbà tí máa wá ha Antara, irun jahili. ìsìláàmù èdè tí àwọn tí ń kọrin ó lóun òun mọ rẹ jú òun ni títí tí ìyàwó oníbọ̀ òun fi wọlé òun ní síjú wò àbáwọn ọmọ rẹ̀ lóbìnrin nígbà tí díà ìrí ẹni tí ó sì islam káàfìrí tí máa wọ́n ń ṣe léyìí àwọn adájọ́ mùsùlùmí kọjá máa ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àdánwò tó pọ̀ láwùjọ wa ẹ̀tọ́ jẹ́ pé yóò ti nẹ́ẹ̀tì ilẹ̀ yóò ti wọ aṣọ sinmi ìyàrá tiẹ̀ ti kọ́lé sí ìyàrá tiẹ̀ ẹwà dáwò jẹmọ́ nígbà mi tọrọ bá mú mọ́ tẹ̀lé síta kálukú wa sùn wọn wà lọ́mọ́ra wọn wọ́n tẹ̀ wọ́n bá la wọn sọ̀rọ̀ lọ́wọ́ pé ṣe ayé burúkú báyìí kò sí fẹ́ gbọ́gbọ́ gbérò ẹ̀ ẹ̀dá kò sọ̀rọ̀ lọ́wọ́ bá ìyàwó débọ̀ <laughs> nínú àwọn ìṣẹ́ ńláńlá sì ná ó ní pọ́ndúra wọn lọ́wọ́ nígbà tí wọ́n bí adábì gbóná náà ní kọ́ ọmọ bá nínú ìyàwó oníbọ̀rọ̀ lásìkò bó bá bá ràdá lásìpọ̀ ni ti nébọ̀ rẹ òun tún burú ju ti aláta lọ gbogbo ẹ̀ náà iná ọlọ́ni lẹ́yìn náà sọ bá ti lásìpọ̀ pẹ̀lú ìyàwó nébọ̀ yẹn bọ́ kókó ládùúgbò ọ̀jẹ́ ni yìí má bọ́ wà ládùúgbò àbùkù lọ́ba kú kò sí aṣọ tó wọ̀ jẹ́ ó ti lè alágbèrè ni ọ ọ̀tọ́ wá rí ìyàn bá sùn ọ̀tọ́ wá jẹ́ ìyàwó níbọ̀ rẹ̀ wọ́n sì ní ìjà abẹ́kẹ̀ ń tán gbogbo ẹ̀yìn obìnrin tẹ́sí máa ń ṣe wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin tẹ́jọ́ níbọ̀ yóò lòun fẹ́ pọnmi nípa òun fẹ́ sásọ ẹ̀yìn òun fẹ́ mọ́ lọ skúù yóò wọ́ sinmi èmi ọwọ́ ọsọkùnrin ó lò nítorí yẹn ipa àrùn ká tó bá yàtọ̀ sí ìyàwó ẹ̀ tọ́bọ́ tí wá bá ọkàn arákùnrin yẹn jẹ́ ó ti ṣẹ̀ tọ́bọ́ kọlu ọ̀sẹ̀ tí wọ́n náà bá kọlu ẹsẹ̀ káma lọ ní ilé níbọ̀ káma lọ lè fíìmù ẹ̀ṣẹ̀ ni o tí ò sọkọ rẹ̀ lé káma jòkó pẹ̀lú ìyàwó níbọ̀ káma láà ń sọ̀rọ̀ kọ́lá nígbà míì wọ́n ṣẹlẹ̀ pa ọkọ rẹ̀ sì mẹ́lé àbíkọ́ wípé ọkọ rẹ̀ sí kíní ọjà dé gbogbo àwọn òfin ṣe ayé ẹranko báyẹn kọ́lá mọ́sà sọ́nà kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹ̀yẹ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa àlùkíbà kama máa sọ̀rọ̀ níbọ̀ lẹ́yìn ká máa sọ̀rọ̀ lẹ́yìn ká máa dàdúgbò rú a ṣe mítìn láńlọ́dù kan àparí mítìn ẹ̀yìn mẹ́ta kan ẹ̀tún bọ́ sẹ́yìn ẹ̀tún lè tó mítìn mí ṣe ọwọ́ àdìjọ́ ìjọ ta fẹ́ ẹsẹ̀kútì ọ̀rọ̀ tá a sọ́njẹ́ jọ ní apàdà tó fi lo àwọn olómi náà láwọn ti dé káàkiri wọ́n ní àkókò bẹ́ẹ̀ látara tí wọ́n bínú sáàmà àbí wọ́n bínú kíni wọ́n bínú ẹni tí ń kó sọ́wọ́ tó bá ń da méjì ìlú ládùúgbò ọwọ́ náà o nítorí pé iṣẹ́ tó ń ṣe yẹn ọ̀dákùn nébọ́línẹ́s ni nípàdé ọ̀rọ̀ mi àǹfààní wò láàrin àǹfààní wò láàrin ọlọ́wọ́ fẹ́rẹ̀ ẹ̀ torí pé ọ̀jẹ́ kí àdúgbò dàrú ọlọ́wọ́ ló sì dáyé ọlọ́wọ́ fẹ́ dáyé dàrú ọwọ́ náà wọn tó ń ṣètò tí wọ́n ń tọ́jú orí ilẹ̀ ọlọ́run wọn wá lè rífẹ̀ẹ́ ọlọ́run àbí kó ṣe sùúrù kó sì jọ́ lọ́rẹ kó sì jálábòjú kò kó sì máa ka gbogbo náà máa ń gbọ́ kó máa kà á sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìfẹ́ wà láàrin gbogbo ẹ̀yin tẹ́ wà ládùúgbò lẹ́yìn náà àwọn ọmọ yín àti gbogbo àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin wọ́n máa gòkè

ẹ̀ṣẹ̀ tí ìmọ̀ fi wọ́n náà lọ́rùn ní ọ̀tọ́lọ̀ ọ̀rọ̀ fẹ́rí ní ẹ̀họ́ abẹ́lọ́ nínú àwọn ọ̀dà tí agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa fúrí náà ti ti síwájú tó kù díẹ̀ káàtó kọ́lọ́mọ́sà fẹ́rí ní wa a ní ilẹ̀ ilẹ̀ gbogbo ojú lòdì búlọ́ọ̀kù sì sí lọ wọ́n sì sọ̀tà títí tó fi kú ó ti múlẹ̀ àdébì nílẹ̀ alọ́lọ́run wọn gáyẹ̀rẹ̀ àmàdára àrùn àdébì wẹ́n tí máa ń múlò nílẹ̀ fọ́tí àdébì ní ọlọ́run bá ti lánà rẹ̀ nígbò tí wọ́n mú ilẹ̀ rẹ̀ fún torí àlàáfíà alákòókò ní pé ó gbàládá kó fún ó tún ana máa gbàládá lé ilẹ̀ yẹn nígbà tó fi owó sí kan tó fi ṣe ẹ̀dáwọ́mẹ́ǹtì ilẹ̀ yẹn sàwọn ni wọ́n lò blọ́ọ̀kù sísì náà ni o kò dì bẹ́ẹ̀ lọ o ó ṣe kéré tó yẹn gbogbo tí wọ́n nínú àwọn jà sí ìyáka sí ìyáka wọn bẹ̀rẹ̀ sí jára ara wọn wọn kó àwọn abẹ́lá dìbò wọ́n ní ìgbàdàn mẹ́sàn adé sàn ó mú tíntín gbogbo tí ìkò ju ìdájí búlọ́ọ̀pù sí ìsìlá nígbà tó tọ́jú àwọn onígbà wọ́n kó fẹ́ǹsì wọn gbọ́dọ̀ wó fẹ́ǹsì náà fẹ́ wó yìí owó rẹ̀ sẹ́jú owó lẹ́yìn lọ ó ní bó ṣe fẹ́ nìyẹn ah máa wá ṣe wá ṣe fún ọlọ́wọ́ rọ̀ rẹ̀ mo ní aláwọ̀ kan ní pé bùn bó ṣe bùn yẹ sàárà ní jẹ́ fún ọ táyé ó fi parẹ́ oníbẹ̀rí ìmáàmù oníbẹ̀rí àwọ́dá ah, mọ́ yọ̀dá eh, ẹgbẹ́ ó ti lọ wọ́n ti kọ́lẹ̀ wọ́n ti ṣe fẹ́ǹsì ọmọ ìyá kékeré yàn ní ọmọ ti dèbè lóde kọ́ wá bẹ̀rẹ̀ fitna àgbàtà wó fẹ́ǹsì yẹn wọ́n wá wò tọ́lọ́tọ́ wọ́n padà wá fún ọ nílẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ máa kù lẹ́yìn gbàná kọ́ dẹni ẹ̀fẹ́ kàtàlábù lọ́dọ̀ ọlọ́ àti abẹ́lọ́ nínú àwọn ẹ̀kọ́ lọ́mọ́sà tó wá sí ìdíwáyé lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullah